tasty nutrition good for you. special season. ẹ̀hẹ́n àwọn kan wà lórílẹ̀‐èdè yìí tó ń kojú nǹkan tá à ń pè ní sweet palava ìdààmú dídùn bí akin tí ń rò bóyá kó òun wọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun òun kalẹ̀ sápọ̀ ọ̀tún nínú ọgbà alẹ́ òun ìdààmú báyọ̀ ń di ẹ̀ ni bóyá kó òun fi kọ́kọ́rọ́ tẹ̀ ẹ̀rọ amúnáwá tuntun òun tàbí kó òun fi rìmọ́ọ̀tì ìparọ́rọ́ tẹ̀ ẹ́ <laughs> bákan náà ní fúnkẹ́ tí ń sí ẹ̀rọ amómi tuntun rẹ̀ lọ́bọ̀ léraléra kí ló lè fàrú èyí Glow Joy Unlimited Extravaganza ló tó bẹ́ẹ̀. <laughs> Ah. <laughs> tí ìwé náà bá fẹ́ ní ìrírí sweet palava ìdààmú dídùn tirẹ̀ pé star six one one ash kò sì rìsáàjì iye tó tó five hundred naira lọ́sọ̀ọ̀sẹ̀ láti kópa nínú glow joy unlimited extravaganza yìí oríṣiríṣi ẹ̀bùn tó lé ọ̀kẹ́ márùndínlọ́gbọ̀n five hundred thousand ló wà nílẹ̀ fún jíjẹ láwọn bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ agẹ́rẹ́ ẹ̀rọ amúnáwá ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀rọ amómitutù àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn alárinrin mìíràn bẹ̀rẹ̀ sí rìsáàjì báyìí báyìí kó o lè jẹ̀bùn àdéhùn àtàsọ̀tẹ́lẹ̀ wàṣà o shoprite mú ìkan nínú àwọn black friday tí ó tóbi jùlọ wá fún yín tí kìí ṣe fún ọjọ́ kan àmọ́ fún ọjọ́ mẹ́ta gbáko tí ọjà tó lékenkà bíi seven up pepsi àbí mirinda méjìlá ti five hundred ml oníke fún ẹgbẹ̀rún kan lé lọ́gọ́rùn-ún náírà dín kọ́bọ̀ kan àti ogójì nínú páálí ti indomie noodles oní seventy grams fún ẹgbẹ̀rún mẹ́ta náírà dín kọ́bọ̀ kan láti ọjọ́ jímọ̀ ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n Ti di ọjọ́ sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá a ó ṣí ní aago shoprite nìkan. tomato paste yam yam for Erisco Foods Limited, feeding Africans with healthy foods. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o. káàkiri lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. jẹ́ máa lọ lẹ́ngbà náà. tètè máa lọ pẹ̀lú ọlọ́run ó wù ọ́. fẹ́mi alábí ọlọ́run ràn lọ wágbà. ní kí ni ṣáìṣẹ́ ń dà ká àbí ìwà ni kọ́ mọ́. ẹ̀ka kò lè gbá sólò ọ̀sẹ̀ tó kọjá ò sí lé àbí. wow thank God pò rán mi létí. lanu lẹ bí gòtà dàbí ọwà lọ́wọ́ alaka kan wa. mo wá farabalẹ̀ mo wá gbọ́ mo wá. Ah, ah, àdìsá tá a ṣe ọba professionalism <laughs> nurtured by experience lórí wọn <laughs> nurtured by experience mo ní àdìsá ta ló ṣe é báyìí torí Ọlọ́run bóyá nǹkan kan mi méjì méjì mo sì fi advert là àbí <laughs> ah. gbẹmí òkè máa ń yí jẹun gbọra mi àánú mi gan ṣe lọ́sẹ̀ tó lọ náà bínú àdìsá kò mm, Ọlọ́run ó wù ọ́ ah, ah. Ọlọ́run ó dá sí ọ lálùbáríkà kó tilẹ̀ ó wà mí ṣe ni àmín Ọlọ́run yọ ojúmọ́ ọ̀yẹ́ là ọ̀yẹ́ ti là pérégede ojúmọ́ owó ojúmọ́ ọlà ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìtẹ̀síwájú ojúmọ́ ayọ̀ ńlá ojúmọ́ oore gbogbo ojúmọ́ gbogbo oore ojúmọ́ àánú tó ṣògo lórí ìtẹ́ ìdájọ́ òní kọ́ni ọjọ́ ìkẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá ọdún twenty twenty one hmm. a jẹ́ pé ọlọ́run tún ṣe wọn o tá a tún gbóhùn ara wa ah. ajá àbálẹ̀ ìròyìn látún wá gbé kayín mọ́ bí ó bá kayín mọ́ o ó lè jẹ́nu ọkọ̀ ó sì lè jẹ́nu mọ́tò ó lè jẹ́nu márúwá ó lè jẹ́nu ilé ọ̀kadà ó lè jẹ́ ilé epo ó lè jẹ́nu ọ́fíìsì hmm. ibi ọba ka yín mọ́ ó sì lè jẹ́ pé ẹ ṣì wà lórí bẹ́ẹ̀dì yín ní tiyín appointment yín dago mọ́kànlá àbí ok mo ń kàn sọ fún yín pé aago mẹ́jọ àbọ̀ ti lù kódà ó ti kọjá àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí ìròyìn tó wà nú ẹ̀ la gbé wá ka yín mọ́ ló bá wa wádìí bí ìṣe wọn Nigeria Tribune àti Vanguard ló wà ní ìkẹ́ àtẹ̀mí ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi. daily sun the punch méjèèjì ni wọ́n jọ kọ́wọ́ rìn gbogbo àwọn àkòrí tó sì ń bẹ́ńbẹ́ gbogbo ẹ̀ pátá iná ló tún fẹ́ẹ́ gbẹnutọ́ kọ sí sọ. Hmm. àmọ́ orí àjà àbálẹ̀ náà lẹ wá fẹ́ gbọ́ yìí hmm. etí ayọ̀ náà la fi gbọ́ ìró ìdùnnú lákàtà gbogbo kó wá wa. mo gbọ́ ròyìn tó lágbára. tọ́ ẹ bẹ̀rẹ̀ àtọ́jú ewé kínní ìwé ìròyìn ti the punch ń wọ́n ti bẹ̀rẹ̀ ògbóngbòdù one ẹbọrọ òwú balógun tó di mẹ́ta lójú ogun tí ẹ̀rù ń ba méjì olúṣẹ́gun òkìkí ọlá nìkan lẹ́rù ọ̀bà ògbórí agamọgbórí mọ́lẹ̀ bí òòṣà bá yàbọ̀ sọ̀rọ̀ ó ní ṣe rí àwọn bókobòko boko haram àfàìmọ̀ kí wọ́n má tún kó àwọn ọmọ bẹ́ẹ̀rẹ̀ bẹ́jù sínú agbami ẹgbẹ́ wọn hmm. tí wọ́n tún máa kọ́ wọn níṣẹ́ ṣáka tí wọ́n lè ṣe orílẹ̀ wa nàìjíríà lọ́jọ́ ọ̀la kí ló fa sábàbí ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn ńlá fi wò ó bàbá ní ẹ wòye àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè yìí tí ò sí ń sùkúù bí ẹgbẹ̀rún bí mílíọ̀nù mẹ́rìnlá fourteen million out of school children ewu ni sọnù orílẹ̀-èdè nàìjíríà àfi ká má sùn bí bẹ́ẹ̀ kọ́ kómi ó má bàa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Hmm. ìròyìn tó kà táwọn ọmọ tún rí inú ìwé ìròyìn ti vanga tó jáde láàárọ̀ yìí ibi tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ń sọ̀rọ̀ ìròyìn ọ̀hún bẹ inú ìwé ìròyìn ti Nigeria Tribune náà tó ní tàbá wà nǹkan ṣe kan. kọ́mọ̀ jẹ́ pé ẹrú ikú làwọn ọmọléèwé tí ò lọ léèwé mọ́ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà ọ̀jẹ́ tí ikọ̀ boko haram ó sì lò wọ́n láti mọ̀ ṣiṣẹ́ láàbí wọn àmọ́ ìròyìn tó kan tó lórí tẹlẹ́mù nílẹ̀ wa nàìjíríà kan rèé lójú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti nàìjíríà tribune tó jáde láàárọ̀ yìí nípa ti owó tá ń ra jálá epo bẹtiró ní nàìjíríà tí wọ́n ní ó tún fẹ́ gbéra sókè ẹgbẹ́ òṣèlú pdp lọ́lọ́gun tuntun síta pé hey, hey, tí wọ́n bá tún lè fi owó lé owó epo pẹ̀lú ntọ́mọ nàìjíríà ńlá kọjá látìgbà tẹ́gbẹ́ òṣèlú APC ti wà lórí àpèrè ìṣàkóso bí ìgbà tá a tún fẹ́ jẹ ìyàmọ́ pọ̀mọ̀pọ̀ ọmọ ètè ni o kọ́lọ́njọ́ kó ṣàánú wa ni o wọ́n ní tówó báyìí tún lọ gun orí owó tá a ra epo bẹtiró nílẹ̀ wa nàìjíríà gbogbo ti ń jẹ́ kí ayọ̀ fún àwọn ọmọ nìyàn nílẹ̀ wa nàìjíríà ní nǹkan ó ṣe o ẹgbẹ́ òṣèlú PDP ní ilẹ̀ wa Nàìjíríà orílẹ̀-èdè tó ṣàn fún wàrà àti fún oyin ó wá di atọrọ àwa ah! di orílẹ̀-èdè e ń gbèsè ń bẹ lójú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. tọ́ ọ̀rọ̀ lórí ti epo tòun ti owó òrànwó orí epo ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ ọdún mọ́ ẹ pé owó òrànwó orí epo awa sọ́tún awa sọ́sì pé ńbo láti ẹ̀gbẹ́rí tọ́rọ́kọ́bọ̀ tá a máa fi bóyá rẹ̀ débi pé a fi ti gbogbo rẹ̀ wọ ọdún tó ń bọ̀ tá a wò pé bóyá tó bá rú wa pé lọ́dún tó ń bọ̀ á wá ọ̀nà àbújá míì tá a gbé gbà láti máa rí ọ̀rọ̀ epo ṣe two point four trillion naira wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n lọ yọ nínú àsùnwọ̀n ìjọba àpapọ̀ federation account gbẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe ń lọ lọ́wọ́ lórí rẹ̀ tá a bá ti wá yọ ká kú gbèjù sórí ọ̀rọ̀ ti sọ́bsidì owó epo ká fi tì í wọ òpin ọdún tó ń bọ̀ bóyá nǹkan lè sanmọ́ná sanmọ́ngá fún wa àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo wọ́n ní ẹgbẹ̀rún márùn márùn tíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń fẹ́ máa fún àwọn tí ìṣẹ́ mò ní sùn sùn sùn sùn láwọn ìpínlẹ̀ yẹ gbogbo jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n ní mílíọ̀nù méjìlélógójì àwọn tí ó jàǹfààní rẹ̀ àti ìṣàkójọpapọ̀ rẹ̀ a sì ti mọ̀ wọ́n bá a ṣe máa fún wọn a ti ṣètò ẹ̀ Pengassan wá sọ̀rọ̀ wọn ni èéṣe tó jẹ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà àmọ̀ yóò yí kan gbáà ó ní kí ló dé tá a mú owó tá a fẹ́ máa san fún àwọn èèyàn wọ̀nyí ẹgbẹ̀rún márùn márùn náà ká kó papọ̀ ká lọ tún àwọn bùdó ìfọpo oòrùn wa refineries ká hmm. lọ tún ṣe ká lè rí nǹkan dé bá lọ́dún tó ń bọ̀ ọ̀rọ̀ yẹn dìpù díẹ̀ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn the punch ibẹ̀ wọ́n tẹ́ pẹpẹ ìròyìn sí. ìròyìn lórí ọ̀rọ̀ endsars ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune akọ́niwájú adájọ́ tó jẹ́ bíi ọ̀jìnì agbẹjọ́rò nílẹ̀ wa Nàìjíríà kan ló sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ pé ṣe rí i gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n ní ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà fẹ́ máa lò lórí ààbọ̀ àwọn ìgbìmọ̀ olùwádìí tó ṣèwádìí tó ṣẹlẹ̀ ní Lekki Toll Gate lọ́dún 2020 níbi tí wọ́n ní ẹ̀mí àwọn ọ̀dọ́ ilẹ̀ wa nàìjíríà ti sọnù àmọ́ tíjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n ń lọ́tìkọ́ láti gba ààbọ̀ ọ̀hún tí wọ́n sì ń pé kígbìmọ̀ olùwádìí ọ̀hún tún lọ gbé nǹkan kan dìde tán pè ní white paper ìyẹn ni pé ibi tí wọ́n ṣe àtúpalẹ̀ àbọ̀ wọn sí àbọ̀ ìwádìí wọn àti ojútùú sí gbogbo òṣòro tí wọ́n ní àwọn kojú mbẹ̀. Hmm. bàbá wa sọ̀rọ̀ ó ní ẹ̀ wò Fálànà ní ẹjẹ́ ń sọ tòótọ́ ọ̀rọ̀ fún yín n tán pè ní white paper òfin ilẹ̀ wa Nàìjíríà ò mọ́ rárá ó ní ààbọ̀ tí wọ́n jẹun náà làbọ̀ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ tọwọ́ bọ̀ ọ́ tàbí ẹ fẹ́ yọ nǹkan kan kúrò ńbẹ̀ kò ṣeé ṣe fún ìjọba ilé ẹjọ́ nìkan ló lè sọ pé ààbọ̀ tí wọ́n jẹun kò péye tó ńbẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. àkọ́kọ́ rèé o lórí ìgbógun ti ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ṣóńṣó méjì ó ṣeé ṣe kó forí gbárí Malami EFCC lórí ọ̀rọ̀ tani lórí ọ̀rọ̀ Obiano ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Anambra tí wọ́n fi ẹ̀sùn kàn yìí pé àwọn ọ̀wà àjẹbánu kan ń bẹ lọ́wọ́ rẹ̀ kódà wọ́n ní àwọn tájọ EFCC dẹ́lẹ̀ fún ni pé sọ̀kalẹ̀ lórípò lóṣù kẹta ọdún tó ń bọ̀ kọ́ ọ máa sí yàrá ọ̀tọ̀ tá a ti ṣe fún ẹ nílé iṣẹ́ àjọ EFCC ni Buhari wá sọ̀rọ̀ ń tiẹ̀ lórí ìgbóhùn ogun ti ìwà ìgbésùmọ̀mí oníbàárọ̀ ni ọ̀wálé òun kò yóò ní sinmi ogun làwọn fọ̀rọ̀ ṣe àwọn jàǹdùkú agbébọn ti ń fi orílẹ̀-èdè wa Nàìjíríà lápé tọ̀sán tòru ó ní bá a ṣe ti ń ṣẹ́gun wọn lọ yìí àfi ká ṣẹ́gun wọn ká borí tán yányán bíi bẹ́ẹ̀ kọ́ a ní sùn a sì ní wo lórí ọ̀rọ̀ wọn tá a fi rẹ́yìn àwọn agbésùmọ̀mí ni ojú ewé kínní ìwé ìròyìn Daily Sun ló wà ó wá sọ di mímọ̀ fún gbogbo àwọn lọ́gàálọ́gàá tó wà lákàtà tí ọ̀rọ̀ ètò ààbò ó ní ẹni tó bá ṣe mọ̀kànmọ̀kàn ṣe rán dandan ṣeré bèrèbè láti hmm. máa domi àlàáfíà lúrú ẹ̀fín lápè ẹ̀jẹ̀ wọ̀ hàn. Hmm. ìròyìn kan sì ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune níbi tí ẹni tí ó jẹ́ bí alága àjọ olómìnira tó ń ṣe kò ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà Professor Mahmood Yakubu ṣe ń sọ̀rọ̀ nípa ṣíṣe ètò ìdìbò tó mọ́yán lórí nílẹ̀ wa nàìjíríà ó ní bẹ́yẹn bá ṣètò ètò ìdìbò tó mọ́yán lórí ní ilẹ̀ wa nàìjíríà bí ìgbà tó ṣe lórílẹ̀‐èdè mọ́kàn mẹ́rìnlá ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ni. ṣàpọ̀ ni. ó ní lẹ́yìn ilẹ̀ amẹ́ríkà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ètò ìdìbò fúnjọba warawa ó ní ilẹ̀ wa nàìjíríà ló tún pọ̀pọ̀pọ̀ tó tún fẹ́ẹ́ tẹ̀lé pẹ̀lú ìlànà ètò òṣèlú tá à ń tẹ̀lé tó jẹ́ ti ètò ìdìbò ìjọba warawa oh, ó oh. ní ẹ wò ó e, orílẹ̀-èdè mẹ́rìnlá míì lájọ wà níwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ hmm. ó ní béèyàn bá ṣe ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà ó tó kó ṣètò ìdìbò ọ̀hún ní orílẹ̀-èdè mẹ́rìnlá nílẹ̀ adúláwọ̀ torí pé iye àwọn tó ń dìbò nílẹ̀ wa nàìjíríà nìkan tá a bá kó orílẹ̀-èdè mẹ́rìnlá yòókù papọ̀ mọ́ra wọn kò fẹ́ẹ̀ tó ojú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ mo ti rí. ok omi ìtúnrẹ̀ o wọ́n ní owó gbàmí kalẹ̀ má jẹ́ ń tẹ́ lọ́wọ́ òṣìṣẹ́ bailout fund hmm. tí wọ́n fún àwọn gómìnà gómìnà pínlẹ̀ ń jẹ́ òní pé kí wọ́n fi bóyá bùkátà tó wà lákàtà wọn kéètò ọrọ̀ ajé kó má bàa fìrìn náà gbámọ́ lọ́wọ́ nípínlẹ̀ ah, ah, kò sọnù owó ti di olúgọbọ báyìí wọ́n ní àwọn gbèsè owó ọ̀hún ó ti wọ one point seven trillion naira péré ńlọwọ́ hmm. dà báyìí o ààrẹ wa ní ẹtì ẹ̀dọ́nà báwo la ṣe ń jẹ àwọn gbèsè ọ̀hún gan náà tó fi di olúmọkọ ẹrù bá bá àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹ wá ṣe àlàyé fún wa one point seven trillion naira yìí gbogbo gómìnà gómìnà tó ti gbowó gbà mí kalẹ̀ má jẹ́ ń tẹ́lọ́wọ́ òṣìṣẹ́ ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ná nípínlẹ̀ yín PDP wá sọ̀rọ̀ ó ní yọ́yọ́yọ́yọ́ o ìyàn tẹ̀gún tẹ̀bù ọbẹ̀ tẹ̀bù tẹ̀gún èkúrò àtàbùlà yọ́yọ́ hmm. PDP sọ̀rọ̀ ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ ayù ó ní ẹni tó kù lórípò Uche Secondus kí n tó débẹ̀ ẹ bá wa sọ fún kó wá ṣàlàyé bílíọ̀nù méjìlá ó dín ìgbọ̀njẹ̀ méjì eleven point eight billion naira iná ni wọ́n ná nígbà wọ́n sì na àmọ́ nǹkan tí wọ́n fi ṣe o láàrin ẹgbẹ́ òṣèlú PDP o ẹ bá a sọ fún ṣàkóso tó kù ń bẹ̀ kó wá ṣàlàyé ibi tówó náà wọlé sí ìwọ òdògán sọ̀rọ̀ wọ́n ròyìn ròyìn títí tí wọ́n ta mí lẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ hmm. bá a bá dójú ọ̀gbagadé ìròyìn. kátó lọ sójú ọjà ìròyìn kan bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó ń sọ̀rọ̀ pé báwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kaduna ṣe ń lọgun síta pé ẹ wá gbaní ni lópòpónà márosẹ̀ Àbújá sí Kaduna ah àwọn kan mọ̀ ń ṣe ṣùtá ń bẹ̀ wọ́n ń jí ní í gbé kódà wọ́n tún pààyàn nípakúpa wọ́n ní ààrẹ Muhammadu Buhari lẹ́yìn ìpàdé alágbára tó ṣe pẹ̀lú àwọn tó wà lẹ́ka ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà ó ké sí olórí ẹ̀ka kọ̀ọ̀kan pé ọ̀ya gbogbo àwọn tó jẹ́ bí agbésùmọ̀mí àtàwọn tí wọ́n ń dè hámọ́ra ṣòro ọ̀ya ẹ lé wọn pa ẹ sì rí pé ẹ bá wọn ààrẹ Muhammadu Buhari ní ẹ̀ka ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà àwọn tó wà ńbẹ̀ ò gbọdọ̀ nísinmi títí ilẹ̀ wa nàìjíríà ó fi wà nínú àlàáfíà ńbẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard. lára àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan sọ̀rọ̀ wọ́n ní ìrìn àjò táwọn fẹ́ rìn Libya lálá ń lọ Libya láforílẹ̀ àmọ́ wọ́n sì gbé wa gba bòmíì àwọn kan jí àwọn gbé lẹ́yìn ìgbà wọ́n tún jí àwọn gbé tán wọ́n tún fi tìpá tì kúùkù wọ́n tún jẹ́ kí irin ó lọrin. mọ́ àwọn lára. mọ́ àwọn lára. Hmm. ìgbà tó padà dé sí orílẹ̀-èdè wa nàìjíríà ó ní ẹ wo ohun tí ojú òun rí lóko ògùn ọ̀sun òun wẹ́ran lọ orí lóko òun padà yọpálẹ̀ o bíi bẹ́ẹ̀ kọ́ ohun tá à ń sọ yìí kọ́ làbá máa sọ wọ́n ní alátìlẹ́yìn ààrẹ Muhammadu Buhari kan wà wọ́n ní gbogbo èèyàn ló ti fẹ́ mọ̀ ọmọ yìí pé ah eléyìí ibi ẹ bá ti gbérí Buhari lẹ rí ibi ẹ bá ti gbérí Buhari lẹ gbọ́ nítorí pé ọ̀rọ̀ gbogbo ti máa ń sọ nípa Buhari Buhari Buhari Buhari ni Ọlọ́run ló mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o wọ́n ní ní ìpínlẹ̀ Anambra ó mà jóná Hmm. tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ láàbù tó ṣẹlẹ̀ sí làlórí ńlá ni kọ́lọ́hún dákun hmm. kó máa fi ìṣọ́ àti ààbò rẹ̀ ṣọ́ gbogbo kó wà wà ọ̀rọ̀ mú dínkù díẹ̀ ó ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti the punch tó jáde lónìí. ilé ìgbìmọ̀ asòfin aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà ti kàn ń pa fún àjọ tí ó ń gbógun ti lílo àti gbígbé oògùn olóró tá mọ̀ sí NDLEA pé gbogbo àwọn tí wọ́n ń ta oògùn olóró pátápátá àti ibi tí wọ́n ti ń rí oògùn olóró ọ̀hún gbà kó tó di pé wọ́n ń pín tí wọ́n fi ń ba yé àwọn ọ̀dọ́ jẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní lé wọn kẹ́ ẹ rí i pé ẹ mú wọn jáde ńbẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Vanguard torí wọ́n ni ó ti ṣòro ní ìlà oòrùn gúúsù lẹwa Nàìjíríà hmm. ojú ìwé kẹfà ìwé ìròyìn ti Vanguard sọ̀rọ̀ nípa ti adẹ́rìnpòṣónú ni tí ọ̀dàṣọ̀rọ̀gún ní ọ̀sán ọjọ́ Monday ní ẹni ọdún mẹ́tàléní ọgọ́ta wọ́n ní àná ni wọ́n fi eérú fún eérú tán fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ àwọn òṣèré tíátà pọ̀ lọ bàbí oníkálukú ló wá ṣe ìdágbére fún kọ́lọ̀njọ́ kó tẹ̀ sáfẹ́ rere. àmì àmọ́ àwọn fíìmù kan náà tó ṣẹlẹ̀ ńbẹ̀ lánàá bóyá hmm. tá a bá dé ní ọ̀gbagadè ìròyìn ó ṣeéṣe ká débẹ̀ ọmọ kan rèé tó ní òun kábàámọ̀ o yí pé òun tan bàbá òun póun nílò owó kan tó ń lọ bíi hmm. mílíọ̀nù kan ó dín ẹgbẹ̀rún lọ́nà igba. lọ́ba lọ Libya lọ́ba gbà lọ sí Libya. Eh? àbọ̀dé Libya prodigal son ni ọmọ náà kùnà ń bá bọ̀ bẹ̀ lágbára díẹ̀. ajá lójú ọjà <laughs> ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́gbọ́ yìí. ìlú Ìbàdàn ẹ̀ tún kú àmójúbà ìsọjí alágbára mi ló ni fire of Pentecost ti iléeṣẹ́ ìránṣẹ́ fire of Pentecost evangelical outreach onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ CAC chapel of blessing district headquarters ìyànsọ́pàkó bódìjà ọjọ́ ìwó road express Ìbàdàn tún ti gbìnàyà o. ìsọjí ó gbéraṣọ láti Monday ọjọ́ kejìlélógún sí Tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù November láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ìṣòro tó lékenkà ní ti Friday látago mẹ́wàá alẹ́ dàárọ̀ kùtùkùtù sátidé ẹ̀mí mímọ́ làkórí tọdún yìí. gbogbo ìránṣẹ́ Ọlọ́run àtòṣẹ́nu ìjọ tó fẹ́ túná ìpèdá. ọjọ́ November ni ẹ máa bọ̀ pọ̀ àwọn ìwé kan wà tá a ti ṣètò sílẹ̀ fún àwọn irinṣẹ́ ọlọ́run tó bá tètè dé nítorí pé díẹ̀ ló wà ńlẹ̀ àwọn dókítà ń bọ̀ ní friday ọjọ́ kejìdínlógún láago mẹ́jọ àárọ̀ fún yíyẹ ìlera ara wa wò lọ́fẹ̀ẹ́ àwọn kan olúwa tó ṣiṣẹ́ ni. pásítọ̀ ayọ̀délé ọ̀sásọ̀nà pásítọ̀ afọlábí samuel prophet àṣẹòní. pásítọ̀ ẹ̀sọ̀ gbìrò wòlíì àìtí aleluya pásítọ̀ ẹ̀sẹ̀ November. It's going to be powerful. Be there. jọ àsọdílẹ̀ nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ ṣàgbékalẹ̀ àkànṣètò ìfàmẹ́dánilọ́lá níbi tí jọ àsọdí ìpínlẹ̀ ọ̀yọ́ yóò ti máa fún àwọn ìka àwùjọ kan tọ́sí dáadáa láwùjọ àti lójú ọ̀nà ẹ̀sìn islam lámẹ̀yẹ bíi gómìnà ṣèyí mákindé tìpínlẹ̀ ọ̀yọ́ olóògbé olóyè akibu àjàgbé sùmánù amòfin abdulateef fagbemi ọ̀rẹ́bù abiola sinapela sẹ́ńtọ̀ tẹ̀sí fọlárin sẹ́ńtọ̀ muhammad kọ́lá balógun sheikh muhyiddin ajani bello sẹ́ńtọ̀ ridwan sọ́jí àkànbí soj àtàlájà mọ̀dínà akíntayọ̀ lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni igbákejì gómìnà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ rauf ọ̀lànìyàn àti sẹ́rẹ́tọ̀ abdulfatai buhari àwọn orí adé tí ó wà níkàlẹ̀ lolúbàdàn ilẹ̀ ìbàdàn àtọ̀kẹrẹ saki alájà mutí ọ̀yọ́ ìyọ́ jọ́nà alága obìnrin ni alájà mudinat abọ́sẹ̀dé adédìbú gbogbo èèyàn níjọ àṣọ́dì nípínlẹ̀ yìí pèsè bí àkàṣe ètò ìfàmìyẹ dánilọ́lá tí ó sì lọ́jọ́ sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí ibùdó àṣọ́dì tó wà lọ́kùnkùn náà ní bátì òkè àdó ìbàdàn láago mọ́kànlá àárọ̀ nìtó bẹ̀rẹ̀ olùkéde alága alhaji htg ládẹjọ àtàkóyèjọ àṣọ́dì nípínlẹ̀ ọ̀yọ́ Masala. ọdún ìkórè. The Cherubim and Seraphim Church, Ilé Ayọ̀ International Headquarters Incorporated Church, Progressive Estate Way, Adéyẹmọ Layout, Zatec Transformer, Off Alaro Orelope Community, Off Seven North, Olúyọ̀lé Extension, Ìbàdàn, àjọ̀dún àti ìkórè tọdún twenty twenty one tún ti kò pẹ̀lú àkórí ẹ̀ ìkórè ìbùkún Psalm one thirty four verse three ọjọ́ Wednesday twenty four November sí Thursday twenty five November ìsọjí ìrọ̀lẹ́ láago mẹ́rin ni ó máa wáyé o Reverend Abraham Olúṣẹ́gun Odùsọ̀yà aṣọ funfun ni onísọjí Friday twenty six November lẹ́tọ̀ àyẹ̀wò ìlera ọ̀fẹ́ láago mẹ́sàn-án àárọ̀ tó bá di aago mẹ́rin ìrọ̀lẹ́ láwùwẹ̀rẹ̀ orí ìtàgé oníyìnrere tó bá wá di aago mẹ́sàn-án alẹ́ títí di àfẹ̀jùmọ́ ọjọ́ kejì láwọn máa fi orin ìyè gbé ọlọ́run ga àwọn olórin ẹ̀mí olókìkí ló máa wà níbẹ̀ sunday twenty eight november ní ìkórè àti ìdúpẹ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ prophet and evangelist ezekiel olúbóyè ọ̀ládèjì jp general evangelist cac worldwide ló máa bá wa sọ̀rọ̀ ọlọ́run lára àwọn èèyàn pàtàkì tá a tún retí apostle smo mustapha jp baba ṣebi pastor mrs seyi bakari jp prophet adelekun beloved adeleke engineer olamide ogunsanmi jp harvest committee chairman senior reverend mother va samson jp lólùgbàlejò reverend apostle apostolic mother doctor àbíkẹ́ janet alágbàlá jp ní ààrẹ àti olùdásílẹ̀ jésù ń retí wa o à ń sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ danilọ́lá awards presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ torin tìjó ti lu tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lolùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùn dé ti wà fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh oh five six four three five one oh one Lower Long day proudly supported by Fresh FM lafia hall and Talvik favours of tao nibata a ti lárinrin jù. ìmọ́tótó borí àrùn. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pá kùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn là á kọ́. láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ da ilẹ̀ tàbí ìgbọ̀nsẹ̀ sí àwọn òpópónà ojúṣàn àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dá ni àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣèmí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní ọ̀rẹ́ mi èwo ah, ah, ní ṣẹlẹ̀ mo ní láti pa màálù léyìí tó wá kí mi báyìí o. <laughs> bó bá wù ọ́ àjànàkú ni kò pa ṣùgbọ́n ní báyìí ṣáà ti bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbalẹ̀ ọkàn mi. Ah, nǹkan kékeré nu ṣáà ti gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọ́mádẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu tí dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. níbo ni mo ti rí kẹ. ó wà káàkiri lọ́jà kẹ kò sì tán síbẹ̀ o ó ti wà nínú páànù pẹ̀lẹ́ báyìí ó sì ríra ní ibikíbi sans ní ayọ̀ mi ó ń tuni lára ó kún fún wàrà kálórì rẹ ò rárá bó o ṣe sọ tẹ́lẹ̀ kò ní ṣúgà nínú rárá. ee ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi ìrírí sans cream soda ó ní àwọn ohun èròjà tí fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó jẹ́ wípé sans cream soda wà fún àwọn ènìyàn bíi tèmi tí ìlera wọn jẹ lógún. tí kì í bá ṣe sans cream soda kò lè dàbí sans cream soda rárá o. <laughs> à ń fẹ́ alágbàtà fún sans. pé zero eight zero fifty six sixty eight thirty one seven eight zero eight zero fifty six sixty eight thirty one seven eight. sans cream soda ilé iṣẹ́ pharmadeco plc ló ń ṣe à ń pèsè àti ọ̀nà àbáyọ fún ìlera. òkìkí tún ti ń pọ̀ ìsọjí alágbára tó ń wáyé fc bank crusaders international alájẹ̀bàdàn lọ́dọọdún ó tún ti yà ó. fc bank crusaders international ministry gbogbo ènìyàn yá Ọlọ́run tún ti ṣe tán láti jẹ́wọ́ agbára ẹ̀. Nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pè àkórí ẹ̀ ní. A new song. Orin tuntun. Ìsẹ́mbà April àǹtẹ̀ ní sọjí alágbára náà yìí máa wáyé o. Bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án lẹ́ mọ́jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Olùṣọ́ Prọfẹ̀t Dr. Bukku Yọjọ jẹ́ bí olùgbàlejò àgbà. Tó fi máa ikọ̀ àtìlújọ Ọlọ́run bí. Prọfẹ̀t John Olúwapẹ̀mí. Pásítọ̀ Etí Williams. Pásítọ̀ Israel Ayọ̀délé. Supiri Evangelist Ọlátọ̀ṣọ́ Ṣọ́fà. Bẹ́ẹ̀ni Rebu Supiri Evangelist Savis Kiki. Gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọjí alágbára agbára la yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà akíntun ní ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist àpèké ọlọ́gbọ̀gbọ̀ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó máa wáyé ní fc bamiraku ground. tó wà lẹ́yìn ilé ọba àtàlà kẹ́ ìṣẹ́bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní praise night. ìkórèjọ fc bàdànjọ sunday december nineteen ọdún yìí. ó máa lárinrin jù. jájọ pàdé níbẹ̀. ajíyàmọ̀ ọ̀dà wa akíkanjú òun làwọn tó bí wa. bẹ́ẹ̀ ni ìlú àjí ọgbọ̀n bìtìbìtì àlejò lọ́jọ́ jímọ̀ ọ̀sẹ̀ yìí nígbà tí ọba nurini yusuf adegbero alájí àti ìlú àjíà bá ń jáwé oyè lé àwọn ìkàn ìlú wọ̀nyí lórí akíbu yusuf ọ̀tún àjíà ògúndígbẹ̀yẹ̀ kínní àṣìpa samson adépégbà balógun olóyè ismail òṣìbalógun dàdà adéyẹmí olúwo olúṣẹ́gun adédìran ọ̀tún àgbà akin belawu akínọlá sẹ́ríkì ismail shitu ṣọ́balọ́ afọ́jú Lámídì Rafiu bọ́ba jíròrò Dáúdà Láyàkí bọ́ba gúwà ọ̀pọ̀ àwọn èèyàn kàrìnkàrìn ní òpéjú pẹ́sẹ̀ síbi ìfinijoyè tá a wí yìí dédé aago mẹ́wàá òwúrọ̀ géèrè ni lètò sì bẹ̀rẹ̀ nílùú àjí àgàn ni ó sì ti wáyé gbogbo ẹ̀yin olóyè ẹ kú oríire oyè amọ́rí o olùkéde àlejò jésù tó gbẹ́nu pásítọ̀ mrs ẹ̀bùn olúwa ṣe ìbákàdé jp màmá gbọ́rọ̀ mi rò ń bọ̀ ní new view event center ládùúgbò àgbọ̀fìẹ́tì lápáta operation fire for fire lọ́lúwa ní kí màmá gbọ́rọ̀ mi rò gbé lọ sí gbọ̀ngàn ìgbàlejò tuntun tó ń bẹ lágbọ̀fìẹ́tì spiritual warfare is here operation fire for fire part seven the final saga for twenty twenty one devil cannot disturb this eleventh hour miracle is yours ọlọ́run ìpè pásítọ̀ mrs ẹ̀bọ́lú olúwa ṣe ìbákàrẹ̀ jp tún máa fa ìdá ẹ̀mí mímọ́ yọ gbogbo ọwọ́ tó ń da ire dúró lára rẹ̀ yóò gbiná sọnù at operation fire for fire part seven with asim eleventh hour miracle hold on tuesday thirtieth november twenty twenty one at new view event center plot five and six akilapa estate along all state college road àgbọ̀fìẹ́ tí àpáta ìbàdàn ó la kí ló ti wojú ọlọ́run fún lọ́jọ́ tó ti pẹ́ wá tó jésù wò nínú ayé pásítọ̀ mrs ẹ̀bọ́lú olúwa ṣe ìbákàrẹ̀ lọ́jọ́ tuesday tó parí oṣù kọkànlá bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀s mẹ́sàn ministry pastor mrs ẹ̀bọ́lúwọlúwa ṣe ìbákàrẹ̀ jp and other anointed men of god eleventh hour miracle awaits you àṣẹ tí ò ní bá mi o. ilé iṣẹ́ kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni pọfẹsọ Dr. Garba, Professor Ọ̀nàdélé Ayọ̀wọlé, Professor Ike Ajani, Doctor Abib Ọ̀nàmítúyè àti Dr. Olúyẹmí Fáṣínà. Àwọn orí adájọ́ náà ní bàbá wa kábíyèsí. His Imperial Majesty Ọba Nàbídì Adéyẹmí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn ti ní Ìbàdàn. Àjí ògúngún ní Ṣọwá. Ọba Sálù Adétúnjì. Labudrop ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá. Ní gbogbo ọ́fíìsì Life Plus Foundation International. Ẹ lọ ra ti yín bẹ̀. Ó máa wáyé ní Saturday December fourth twenty twenty one. Ní Kakanfo up just be ring road ìbàdàn. láago mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. èmi ò rí dẹ́rù bẹ́ẹ̀. àsìkò tó ọmọ tó sàwárí àkélólú jẹ́dání sàwárí rẹ̀ mi fún mi. ọmọ ṣe gbàgbé ọ̀rọ̀ àjọsọ. kọ́dún tó parí ni jehova káwọn ikọ̀ rẹ̀ ọmọ bọ́dún mi ti ń bọ̀ sẹ́rí torí àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tiẹ̀ wòlíì samuel sì tún òsìrí fọ́lẹ́rẹ́ òtọ́lùwọ̀ òsọlá ifá àbàdà bàbá olóògì àánú díẹ̀ mọ̀ ṣẹ́gẹ́rẹ́ wọ́n ń pè wá síbi àdúrà lágbára ọlọ́jọ́ kan takọ̀rí rẹ̀ ń jẹ́ gbígbà ìkóló padà psalm one twenty six ah kí ló sọnù táǹgbò kó lọ́wọ́ ẹ tí ọgbà kìtìyàn ohun ìgbìyànjú rẹ̀ fi ń jásí pàbó tọ́wọ́ sàṣà jákàjú gbàdúrà papọ̀ níbi àdúrà ọlọ́jọ́ kan tí ìfọkànránṣẹ́ lẹ́bi pásítọ̀ peter olóluwa pásítọ̀ lọ́sùnkànmí fatoki pásítọ̀ michael ayọ̀délé pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi lady evangelist jẹ́mi david evangelist ayọ̀mídé ìbídàmí òun pẹ̀lú prophetic voice pẹ̀lú wọn tún lò láti bí kíbi ìlú ìbàdàn ìwọ òdùdí ká ti wọ ọgbà ẹgbẹ́dẹ̀ òsèkèrè kẹsàn fọlọ́kọ̀ pé yẹnu orí òkè àánú bàbá sítù nídìí ọmọdé ti bọ́lẹ̀ ní bàbá gẹ̀gẹ̀ bàbá onínúure pa David Kẹ́hìndé Àlàbí ajíròba ti à dynasty ìlú awẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ bàbá dágbére fáyé lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́fà one oh seven years pa David Kẹ́hìndé Àlàbí tó ráyé wá tó ráyé ṣe tó fi àwọn ọmọ ìdùnnú tó wọn ọmọ ọmọ sílẹ̀ sáyé a ó ṣèyí àgbẹ̀yìntẹ́yìn ṣe fún bàbá ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá twenty seventh November twenty twenty one yìí lẹ́tọ̀ ìsìnkú pẹ̀lú pẹ̀lú ìsìn ìdúpẹ́ burial and thanksgiving service nílé ìjọsìn Ebenezer Baptist Church àwẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ lọ́gán lẹ́yìn èyí ní ìgbàlejò tòun àwẹ̀jẹwẹ̀mú yóò tẹ̀lé nínú ilé ẹ̀kọ́ Baptist Academy Primary School tó wà lẹ́yìn First Baptist Church òkè bọ́dà àwẹ̀ pa David Kẹ́hìndé Àlàbí afẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù máa sinmi láyọ̀ olùgbàlà títí ọjọ́ àjíǹde. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ tó kọlọ́wọ́n ṣàánú wa. ṣèbámi ńlá. Hmm, kó jẹ́ kí àtúbọ̀tán wa dáa. àmín. ọ̀ya iob kínní kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ tá a wà yìí tó sì lágbàá mm-hmm. oníròyìn ló ṣẹlẹ̀ sí hmm. oníròyìn lásán tó wá tó kọ́ oníròyìn ìkànnì yìí hmm. ah, ṣùgbọ́n èmi ń rọ àwọn kan tó jẹ́ àwọn aláṣẹ nílé ọmọ ológun lẹ̀ yìí pé ẹ máa bá àwọn tó jẹ́ òṣìṣẹ́ yín sọ̀rọ̀ dáadáa agbára máa gunni lóòótọ́ ipò á máa gùnyàn ṣùgbọ́n kò ságbá kan lẹ́yìn tó lọ́hùn. kò sí o. jọjọ́ mọ̀ pé ọ̀kan lára àwọn ọmọ ológun lẹ̀ yìí hmm. ó sì kí arábìnrin kan mọ́lẹ̀ ìyàwó oníyàwó ó sì ń lù ú lójú pópó. ojú pópó kẹ. bẹ́ẹ̀ ni lágbègbè Baṣọ̀run bẹ́ẹ̀ ni ọmọ hmm. ológun tó wọ uniform àwòrán rẹ̀ ń bẹ ń bí. ó uniform. bẹ́ẹ̀ ni. ó kọ rẹ̀ òsì láyà rẹ̀. ó kọ rẹ̀ wà ń bẹ́ẹ̀ torí iṣẹ́ ìwádìí táwọn ọ̀gá rẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí ni ó jẹ́ ká tí ì fẹ́ ka ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ń bẹ ó ń bẹ ń bí kálọ kábọ̀ kan ò sí. Ah, sóhun rè é òun rè é òun rè é òun rè é òun rè é òun rè é ojú ẹ̀ fẹ́ le ìwọ náà ti rí bó ṣe lọ. bóyá inú ń bí i. inú ń ṣe kí ni inú ń bí i ló sì ṣe bẹ́ẹ̀ ló ń gbá ìyàwó oníyàwó létí oníròyìn kan náà tó wá kọ́fà rẹ̀ wọ́n ń wò báwọn àwọn ará ẹ̀yìn ará ẹ̀ ẹ̀ sá máa fetí gbọ́ o ah, ah. ó wá kíyàwó oníyàwó mọ́lẹ̀ ó ń gba létí <laughs> ó gbáyàwó níyàwó létí ó nà án nílùkulù hmm. oníròyìn kan tó wá kọ́fà rẹ̀ ń wá gan ni pé ah oníròyìn kan kọ́fà rẹ̀ hmm. ló bá kó sínú ọkọ̀ ló bẹ̀rẹ̀ sí léyìn o ó lè débi pé ó fẹ́ lè wọnú kòtò àfìgbà tó ń tọ̀ ń rí àyè ọlọ́run lórí kí ọlọ́run fún eléyẹn náà lórí ọ̀fẹ́ kọ́ ọmọ mú tó wà díẹ̀ ó ṣá maneuver ó já wọnú ọgbà bcus hmm. ilé akéde lọ́hùn ń gbọ́ wọbẹ̀ ó mórí bọ́mọ lọ́wọ́ kò lè sáré wọnú ọgbà iléeṣẹ́ ìròyìn kódà ọmọ yún ọmọ náà sì wà lọ́sibítù báyìí nítorí nǹkan tó tún fi ojú ti ìyún náà rí ọmọ toníròyìn àti toníròyìn ọmọ sì wà lọ́sibítù báyìí ẹ dákun agbára máa gun ni ipò a máa gun yàn lóòótọ́ ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ẹ́ dẹ́ẹ̀dẹ́ dẹ́ẹ̀dẹ́. ẹ kọ́lọ̀ wọn ṣàánú wa náà níṣọ́ mọ̀ pé ìlú tá a wà yìí hmm. irú àwọn tí wọ́n wọṣọ ológun yìí hmm. ó ti ẹ èmi rò pé ilẹ̀ wa nàìjíríà ẹnu àlá wa wọ́n kí wọ́n mọ̀ ṣọ́kógun mọ́ wá ojú ogun wọ́n ní kí wọ́n mọ̀ lọ àmọ́ ń gbò jẹ́ pé àwa náà fúnra wa ńgbà míì tá a bá ti lọ́rẹ̀ẹ́ nínú wọn bẹ́ẹ̀nìkan jẹ́ one fifteen thousand àwọn láàlọ́ pé kókó wa bá a halẹ̀ mọ́ wọn àwọn ogun òmọ́ṣẹ́ wọn mọ́ ọlọ́run ó gbà wá. tó alright èyí ò bá àwọn àwo gédégbé hmm. ẹ wá jẹ́ àtẹ̀ sí ọwọ́ wá. àmì ni màá lọ pè wá fún ẹ sójà ló máa wá nà ẹ ọlọ́pàá kọ mi ní lọ police station nítorí ẹ. ṣé kí n jẹ ẹ tán Yẹmí Àlàbí gangan ni wọ́n kọlù bẹ́ẹ̀ ni ṣó ti tán ọ̀rà à ń bọ̀ ń bẹ́ẹ̀ gúdúgbẹ ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ìyún òye iṣẹ́ ń lọ lọ́wọ́ lábẹ́lẹ̀ ẹ gbọ́ bí tí gbogbo ẹ̀ bá já sí bíi fíìmù ọ̀rọ̀ ọ̀tọ̀ hmm. ẹ já lọ tààràtà sí ojú ewé kejì ìwé ìròyìn ti The Punch wọ́n ní ọ̀rọ̀ lórí ti owó ìrànwọ́ orí epo bí wọ́n ṣe ń sọ ọ́ di mímọ̀ yìí pé ayọ̀wó ìrànwọ́ orí epo ayọ̀wó ìrànwọ́ orí epo bó bá ti doṣù kẹfà ọdún tó ń bọ̀ àwọn kan ní bó bá di òpin ọdún àbálọ́bàbọ̀ bíi tí gbogbo rẹ̀ tó dé dúró òun rèé o ìjọba àpapọ̀ bí wọ́n ṣe sọ pé ayọ̀wó ìrànwọ́ orí epo kú wọ́n wá sọ ọdún mọ́ pé ẹgbẹ̀rún márùn márùn owó náírà kan á bẹ̀rẹ̀ sí í san gẹ́gẹ́ bí owó pé ẹgbà ẹ má bínú fún àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí pé káwọn náà bá a lè ráyé gbé kí wọ́n bá a lè ráyé ṣe kí nǹkan bá a lè san mọ́ná yàtọ̀ wọ́n ní ẹgbẹ̀rún márùn márùn ọ̀hún àwọn tí wọ́n sì fún ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà iye wọn tí wọ́n ti lakọ́lẹ̀ ó jẹ́ mílíọ̀nù ogójì mhm. forty million poor Nigerians iná ni wọ́n máa fún wọ́n wá ní owó ìṣèré àgbáríjọpọ̀ gbogbo owó náà tí wọ́n máa fún ọ lẹ́gbẹ̀rún márùn ẹgbẹ̀rún márùn náà tí ọdún tó ń bọ̀ ohun tí ó fi kolẹ̀ láti oṣù kínní sóṣù kejìlá ọdún tó ń bọ̀ owó ìrànwọ́ orí epo inú ẹ̀ ni wọ́n ti fẹ́ lọ yọ ipe kákúkú fi eh, owó ìrànwọ́ orí epo tá a máa fi sórí rẹ̀ kákúkú yọ ọ̀sẹ̀ fún ká tí sífìrì kí yẹn máa lọ ká má pàdé mọ́ wọ́n ní àmọ́ ìjọba tó wá sọdúnmọ́ pé two point four trillion naira léyìí tí wọ́n tọ́ka gẹ́gẹ́ bí owó ìrànwọ́ orí epo inú àsùnwọ̀n ìjọba àpapọ̀ ńlá ti máa yọ̀yún ibẹ̀ gangan ni wàhálà ló dé dúró sí o wọ́n ní hmm. ìpàdé ń gorí ìpàdé lásìkò tá a wà yìí ni pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí a máa ro nǹkan lẹ́ẹ̀mejì kó tó di pa ṣe wọ́n nítorí pé márùn lóògùn ẹrù bí igúnnugún bá dánrò rẹ̀ wò yóò pa lórí bá kàlàmọ̀gbó bá dán wò yóò yọ gẹ̀gẹ̀ lọ́rùn tẹ́tẹ́tẹ́ ohun tá a ṣe tí ó padà fa àkóbá ńlá tágbára wo ò ní ká yóò sàn ká má wulẹ̀ dáwọ́lé nítorí pé ẹsẹ̀ kan láti bodò ńlọ ní fàáyé hmm. bá a bá ká ìkejì sí awó lọ o wọ́n ní owó tá à ń ra epo lásìkò tá a wà yìí gan kò tí ì san mọ́nà káwá tún sọ pé bóyá ayọ̀wó òrànwọ́ kò lórí owó epo pẹ̀lú ohun tí dọ́là ń sọ wàhálà ó ṣẹlẹ̀ wọ́n ní three hundred and forty naira ni ló ṣeé ṣe kí owó epo kó fòfòrè lọ tí nǹkan bá lọ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́n ṣe fẹ́ ṣe yìí wọ́n ní ṣé ẹ̀bùn ọdún rèé tí ìjọba àpapọ̀ yóò fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ṣé apá ìjọba àpapọ̀ yóò lè ká àti lùlù sí orin tí wọ́n fẹ́ dákalẹ̀ yìí lára àwọn èèkàn kùgbù tí wọ́n ti wá ń jíròrò lórí ọ̀rọ̀ náà olùdarí àgbà fún ẹ̀ka ti iléeṣẹ́ epo orílẹ̀-èdè yìí Meleyari ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ńlá àwọn náà ti kọ́kọ́ kéde fún ilé ìfowópamọ́ àgbáyé níbi ìpàdé àgbòrò kan tí wọ́n ṣe ní olúluwọ ìlú Àbújá pé ọ̀rọ̀ ti owó ìrànwọ́ orí epo yìí tá máa san lọ agbára wo ò ní lè ká láti máa tẹ̀ wájú yóò sàn káyọ owó ìrànwọ́ orí epo kúrò ńbẹ̀ bọ́bá ti dọdún twenty twenty two ká sì bẹ̀rẹ̀ sí máa ta epo láàrin pé jálá kan okòólélọ́ọ̀ọ́dúnrún sí òjìlélọ́ọ̀ọ́dúnrún owó náírà three hundred and twenty sí three hundred and forty naira pàjálá ìyún lítà kan. Hmm wọ́n ní ibi tí wọ́n wá fi orí ẹ̀ tì sí nínú ìpàdé náà tí wọ́n ṣe ní kíjọba àpapọ̀ yọ tíjọba àpapọ̀ náà ní òun ó fàyọ fara wọ́n ní ìṣẹ́ ń ṣe àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọn ò tí ì wá nǹkan ṣe sí lẹ́tún wá tún fẹ́ẹ́ fi ti ọ̀rọ̀ pa ẹ̀ tún fẹ́ẹ́ fi lu mọ̀ níbi tí nǹkan dé dúró yóò nira díẹ̀ o àwọn kan tó tún sọ̀rọ̀ ẹni tí ṣe akọ̀wé àgbà fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ àgbà iléeṣẹ́ tó jẹ́ ti ìjọba ọ̀mọ̀wé ayọ̀ ọlọ́runfẹ́mi nínú fọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àwọn oníròyìn lónìí hmm ṣẹ́rí ọ̀rọ̀ ìgbìyànjú ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ tẹlẹ́pọ̀dé yìí á sàn káwò sọ̀tún káwò sósì dáadáa kó tó di pa ṣe o nítorí pé ara ń ta ìlú kọjá nǹkan tó wà ńlẹ̀ yìí àwọn nǹkan tó sì ń ṣe àkóbá fún orílẹ̀-èdè wa nàìjíríà ó ti pẹ́ tírúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ tó ti ń bọ̀ ṣùgbọ́n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí nǹkan tí wọ́n máa ń ṣe nǹkan tí wọn ò ní lè parí ẹ̀ orin tí wọn ò ní lè parí ẹ̀ ni wọ́n máa ń dá wọ́n ní ìgbà tó bá sì ti ṣòro dá yóò padà ṣòro gbè náà ni ìnira ni ó padà já sí fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ̀rún márùn-márùn tẹ wá fẹ́ máa fún àwọn tó ń ṣiṣẹ́ hùn àwọn kan tí wọ́n mọ̀ nípa tìfúntẹ̀dán ti ọ̀rọ̀ epo pengasan àtafẹ́fẹ́ gáàsì wọ́n sọ̀rọ̀ Lumumba Okugbawa nígbà tó wọ́n sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní ah, ah, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ẹ̀tì ẹ̀ tó ṣe nǹkan ẹ máa rò lẹ́ẹ̀mejì ẹ sì máa fọ̀rọ̀ lọ́ọ̀yàn ẹ má wàá fi ọ̀rọ̀ lọ àwọn ọ̀gá ó ti da bẹ́ẹ̀ sà ọ̀gá ó ti dùn bẹ́ẹ̀ sà ó ní àwọn tó ń ti ọwọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bọ́ṣọ̀ ọ̀lọ́ gangan nu tẹ́ ẹ bá ti ń fi ọ̀rọ̀ lọ́ọ̀yàn tó ti ń sọ pé bẹ́ẹ̀ ṣe ṣéun ló da bẹ́ẹ̀ ṣe ṣéun ló da tẹ́ fi wọ kòtò ẹ̀ ní mọ̀ ó ní irú àwọn báyìí tó jẹ́ pé tẹ́ bá fọ̀rọ̀ lọ tó bá da àwọn sọ fún yín pé da tí ò bá da tó kù díẹ̀ káàtó àwọn sọ fún yín pé ó kù díẹ̀ káàtó ẹ̀ fọ̀rọ̀ lọ àwọn tẹ́ bá sì ti ń gbọ́ ó da ó da ó da ó da ó da ẹ má gbàgbé pé kòtò jìnnà síbi ẹ wà ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní ẹgbẹ̀rún márùn márùn owó náírà tẹ́ fẹ́ máa ní ẹ máa fáwọn tí ìṣẹ́ńṣẹ́ ẹ wá ṣe ẹgbẹ̀rún márùn náírà ọ̀hún tamu sí mílíọ̀nù ogójì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù lélẹ́yìí ṣé irú eléyìí ò wá lè lọ sí àwọn ibùdó òfọpọ́rùn wa ká lọ́ọ́ fi tún ṣe wọ́n ní òkú gbà wá tẹ̀síwájú tó bá jẹ́ pé orí ibi tẹ́ lọ dúró sí ní pé kẹ́ ẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ní ẹ̀bùn ọdún burúkú ẹlẹ́dàá kálukú wọn kò sun o ẹ̀yin náà ẹ sì rò lẹ́ẹ̀mejì kẹ́ ẹ tó ṣe é ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ̀gọ̀rọ̀ làwọn tó sọ̀rọ̀ oríṣiríṣi àwọn ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ ẹ̀ tàwọn òṣìṣẹ́ tó wà lábẹ́ ìjọba hmm. kì í ṣe ti ẹgbẹ́ òṣìṣẹ́ ńlẹ̀ nàìjíríà òṣìṣẹ́ tó wà lábẹ́ ìjọba tó tún wá jẹ́ àgbà ọ̀jẹ̀ dókítà Tommy Etim gbogbo ọ̀nù wọn ni wọ́n ròyìn ròyìn títí tí wọ́n tàmílẹ̀ pé ìjọba ẹgbẹ̀rún márùn márùn yìí ẹ lọ́ọ́ fi tún rìfáínárì wa ṣe àfẹ́ ẹgbẹ̀rún márùn márùn fáwọn tíṣẹ̀ ń ṣẹ́. ṣòtò ṣá hmm. ok jẹ́ sáré kí ọ lẹ́yìn lórí ọ̀rọ̀ ti owó tààrà jálá epo ní nàìjíríà tí wọ́n ní ó ṣeé ṣe kó tún gbẹnu sókè díẹ̀ ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune ìbẹ̀lẹ́gbẹ́ òṣèlú PDP ti ń kìlọ̀ tí wọ́n sì ń ké tẹ̀tẹ̀ pé bíjọba tó wà lórí àpèrè ìṣàkóso yìí bá ilé gbìyànjú àti fi kún owó tá ra petrol nílẹ̀ wa Nàìjíríà bí ìgbà tí wọ́n kàn mọ́ ìṣẹ́ òun òṣì tó ń ṣe àwọn èèyàn ni o kódà a wọ́n fi àjẹkún ìyàjẹ lójú ìwé karùndínlọ́gbọ̀n ìwé ìròyìn nàìjíríà tribune ìròyìn tí mò ń kà yìí ńlọ́wà torí pé alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n ẹ̀ṣẹ̀ yàn àmọ́ tí àǹtí ìbúra fún pòfẹ́sọ iyeocha ayu ńlọ sọ̀rọ̀ ọ̀hún ó ní ẹ wò ó àtẹ̀jáde tó ń fi síta yìí lẹ́yìn ìgbà tí àwọn ṣe ìpàdé ọlọ́jọ́ méjì kan tí àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ yàn sẹ́nu iṣẹ́ nu ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n ṣèpàdé ọ̀hún bó tiẹ̀ jẹ́ pé àwọn ò tí ì lè sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ owó tí wọ́n náà fẹ́ fi kún orí owó epo àti owó òrànwó orí epo tá a mọ̀ sí subsidy tán níjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà fẹ́ yọ àmọ́ àwọn kan mọ̀ kankan pé bíjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà bá lọ gbìyànjú àti yọ owó òrànwó orí epo tá a mọ̀ sí subsidy tí wọ́n sì fi kún owó tá a ra jálá epo nílẹ̀ wa nàìjíríà a jẹ́ pé wọ́n fi kún ìyà tí ń jẹ ọmọ nàìjíríà ni o ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ lẹ̀ wa nàìjíríà nǹkan kọ̀ọ̀kan pàkà sọ́mbẹ̀ náà owó tá a ra oúnjẹ àtàwọn nǹkan míì tó lè máyédẹrùn wọ́n ní gọ̀bọ̀ ìní fọmọ nàìjíríà ó wá sọ̀rọ̀ ó ní pẹ́pọ̀ òṣèlú PDP báyìí lè là á tí wọ́n bá lè tán bá lè lù ú tó sì dùn fún wọn tí wọ́n ráàyè padà sí oróyè hmm. ó ní àwọn nǹkan tí àwọn ó ṣe ni pé àwọn ó gbìyànjú láti mú kí ìṣẹ́ àti òṣì kó dópin lára ọmọ Nàìjíríà nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ọ̀dà náà o ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ǹjẹ́ kílẹ̀ yìí fẹ́ ṣe sórí ọ̀rọ̀ tí owó ìrànwọ́ orí epo tí wọ́n fẹ́ yọ yìí ayùwá sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹgbẹ́ òṣèlú PDP ọ̀gbàgbọ́ nínú ká máa fi ìyà kún ìyà fún àwọn ọmọ Nàìjíríà ó ní ṣé ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa ipò tí ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà wà yìí àti ipò tí àwọn ọmọ Nàìjíríà wà yìí nǹkan kan nǹkan sì ti yan ó ti yan kọjá àbọ̀n rò ó ó ní bí èèyàn bá wá jẹ́ olóṣì tí ò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ ẹ ṣó lè ní nǹkan kan ṣe pẹ̀lú owó òrànwó orí epo ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ìjọba pé ta ni wọ́n ń fi owó ìrànwọ́ orí epo hun ta ni wọ́n fi ń ràn lọ́wọ́ ṣáwọn olóṣì ni àbáwọn tí wọ́n rí jẹ tí wọ́n rí mu ó ní ṣáwọn alágbàtà epo pẹtiró ni àbáwọn wo gan-an lówó ìrànwọ́ orí epo hun ni ń ṣiṣẹ́ fún ó ní ìbéèrè tí ó yẹ kí wọ́n máa béèrè rèé ẹgbẹ́ òṣèlú PDP ò tí ì gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀ àwọn ò sì tí ì mọ ibi tí àwọn ó dúró sí àmọ́ àwọn ń sọ pé bí àwọn bá yẹ lè padà wá sórí òye tí Ọlọ́run sì bá wọn ṣe é gbogbo ìṣẹ́ àtòṣì tí ń bá ọmọ nàìjíríà fínra pátápátá làwọn rí i pé àwọn gbìyànjú kó lè bá a bí yá ó sọ̀rọ̀ ó ní ohun tí ó jẹ́ kí òṣìṣẹ́ òun òṣì kó wọ ilẹ̀ ọmọ nàìjíríà kó wọ lọ́rùn ó ní àwọn mọ̀ ó ní bówó oúnjẹ bá ti lọ sókè owó tá à ń wọkọ̀ náà bá ti lọ sókè ó ní ẹ kí ló kù fún kọ̀làkùṣàgbé ọmọ nàìjíríà kí ló kù tí ọgbẹ́mi tẹ̀ ó wá sọ̀rọ̀ ó ní ẹ̀ wá wò ó ni ẹ̀ rí bí ìwà ọ̀daràn àti ìwà ipá bó ṣe pọ̀ lọ ó ní àyọ́pọ̀ látìgbà tí APC ti gorí àpèrè ìṣàkóso làwọn nǹkan ti bẹ̀rẹ̀ sí nípa ká sọ ó ní kàkà kan gbé wa lọ sí next level ní ìpele tó kàn next suffering ìjìyà tó kàn àti ìṣẹ́ tó kàn òun òṣì tó kàn òun ni ẹ gbé a lọ ó ní ìṣàkóso APC ó gbé wa lọ sí ibi tí a ti ẹ̀ lérò rárá ó lọ́mọ nàìjíríà sì mọ̀ pé bí a bá tètè padà sẹ́yìn ká tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá nǹkan yan ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lójú ìwé karùndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune mo kí ọ lẹ́yìn ni o lórí ọ̀rọ̀ tó ìpòdé. ìròyìn gangan tí mo fẹ́ kà gangan tó kọ́kọ́ mú mi lójú ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ló wà ọ̀rọ̀ ti ètò ààbò Nàìjíríà tó mẹ́hẹ̀ ni gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ni àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kaduna ní kégbàjarè lánàá tí wọ́n sì lọ́gun síta pé ẹ jọ ètò ààbò ti pakasọ tán yányán lópòpónà mọ́rọ̀sẹ̀ Àbújá sí Kaduna torí pé àwọn ajínigbé àti àwọn tí wọ́n sànbẹ̀ sòfapò rọrí iṣẹ́ ni wọ́n ń ṣòro ńbẹ̀ tí ó sì sẹ́ńtì ọ̀dà wọn lọ́wọ́ kọ́ lánàá ààrẹ Muhammadu Buhari ó ṣèpàdé alágbára kan pẹ̀lú àwọn tó wà lẹ́ka ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà àwọn olórí ọ̀hún lààrẹ Muhammadu Buhari sọ fún pé pẹ̀lú gbogbo ohun tóun gbọ́ yìí àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ka ẹ̀ka ètò ààbò lẹ́wà Nàìjíríà tó dorí kodò bí èso igi yìí ọ̀yá ẹ̀yin tẹ́ wà nígbọ̀nù ẹ dìde ẹ lé àwọn agbésùnmọ̀mí pa ẹ lé gbogbo àwọn tí wọ́n jẹ́ bíi jàǹdùkú pa ẹ lé wọn kẹ̀sì rí pé mú wọn ó ní ó dìgbà tí wọ́n bá lé wọn tí wọ́n bá mú wọn tí àlàáfíà wà Nàìjíríà káwọn tó wà lẹ́ka ètò ààbò kí wọ́n tó ní ìsinmi ààrẹ muhammadu buhari ló sọ bẹ́ẹ̀ pé bí ó ṣe rí nù torí pé gbọmọgbọmọ à ń jí ní gbé gbọmọgbọmọ à ń gbẹ̀mí kúkúrú gbẹ̀mí gígùn gbọmọgbọmọ à ń dápà hè sílẹ̀ láwọn òpópónà nílẹ̀ wa nàìjíríà ó ti tó gẹ́ ọmọléèfì ó ní àwọn tó yẹ kí wọ́n rìn kí wọ́n yan fanda àwọn tí wọ́n wọkọ̀ láti ìlú kan lọ sílùú míì tó yẹ kí inú wọn dùn páwọn ń lọ nílẹ̀ baba wọn làwọn kan sì mọ gbégi dáná tí wọ́n sì mọ ṣòro fún wọn kí ló dé ààrẹ muhammadu buhari ò ṣàkánsára sí àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà ní ètò ìdìbò tí wọ́n ṣe lọ tán ní ìpínlẹ̀ anambra ó ní iṣẹ́ ribiribi ni àjọ inec ṣe ó sì ní kóun fi dá wọn lójú pé bẹ́tò ìdìbò ń ṣe lọ ní ìrọwọ́rọsẹ̀ yìí àjẹpẹ́ dídùn lọ́sùn ó so láwọn ètò ìdìbò tá a padà dì lọ́dún 2023 mínísítà fọ́nrọ̀ abẹ́lé nílẹ̀ wa nàìjíríà ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá ń lọ sọ̀rọ̀ tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní kété tí wọ́n parí ìpàdé alágbára náà ibẹ̀ ni àwọn oníròyìn akẹgbẹ́ wa ti bẹ̀rẹ̀ sí ní jòkótó ọ̀rọ̀ sí tí wọ́n pe ìpàdé tẹ́ ẹ ṣe yìí pẹ̀lú àwọn tó wà lẹ́ka ètò ààbò bóò ni ẹja ni àbá kan nígbà tóun náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní wọ́n ti bẹ gbogbo àwọn tó wà ní ẹ̀ka ètò ààbò nílẹ̀ wa nàìjíríà pé kí wọ́n sàn tó bí wọn kó lè dandan torí pé iṣẹ́ ń bẹ fún wọn ó ní pàápàá jùlọ bá a ṣe ń lọ sásìkò ọdún tí yàtọ̀yàtọ̀ ó sì mọ ṣẹlẹ̀ yìí ààrẹ muhammadu buhari sọ fún wọn pé ọ̀fọ́n ò gbọ́dọ̀ fìrùnà gbá pàápàá pé gbogbo ibi tó yẹ kí ààbò ètò ààbò ti gbópọn kó sì wà náà ni ó wà wọ́n ní nípa ti Àbújá Kaduna expressway tí wọ́n láwọn kan ti ń ṣòro ńkọ́ wọ́n ní a sọ̀rọ̀ nípa àyùn náà wọ́n sì sọ pé àwọn tí wọ́n jẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn tí wọ́n ń lo irinṣẹ́ ìgbàlódé láti tọpinpin bí ìwọ̀ ọ̀daràn ṣe ń lọ wọ́n ní gbogbo wọn pátá tó wà ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fọ́n síta tó ní kálukú wọn ó sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́ wọn lọ́dà náà ní tọdún tó ń bọ̀ yìí ta tún ti wọdún tuntun lọ pẹ̀lú ti kérésìmesì tí àtayọ̀ tó mọ̀ ṣẹlẹ̀ bó o ni wọ́n ṣe sọ̀rọ̀ rẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá ní bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn sọ pé àti iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn míì tó wà ní ẹ̀ka ètò ààbò pátá gbogbo pátá ni wọ́n léwájú láti ṣiṣẹ́ ribiribi kí àlàáfíà lè bá àjọba wọ́n wá tún béèrè lọ́wọ́ Arẹ́gbẹ́ṣọlá ọ̀dà náà ń gbẹ ní àwọn tó wà lẹ́ka ètò ààbò a mọ̀ pé iléeṣẹ́ ọmọ ológun ààbò náà làwọn náà wà fún iléeṣẹ́ ọlọ́pàá ni ó léwájú ni àbíbò ló ti jẹ́ wọn ní bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ni ó léwájú nípa ti ètò ààbò torí pé ètò ààbò abẹ́lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wà nígbọ̀nù tìyún wọn ni tó bá ti ń di ẹlẹ́nu àlà sẹ́nu àlà ní iléeṣẹ́ ọmọ ológun lẹwa nàìjíríà yọ takuti síṣẹ́ wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ní ó léwájú táwọn míì náà ó sì máa tẹ̀lé wọn láti rí i pé àlàáfíà jọba nílẹ̀ wa nàìjíríà ẹ fẹ́ kà á ń bẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. tọ ọ̀rọ̀ kan rèé tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àkòrí rẹ̀ ní ẹ jẹ́ kí fún yín ná lọ sójú ọjà. owó Hmm. olúgọbọyé owó tí ìjọba àpapọ̀ tó gbé kalẹ̀ fún àwọn ìpínlẹ̀ ń jọ sí owó gbàmíkalẹ̀ májè ń tẹ́ lọ́wọ́ òṣìṣẹ́ bailout fund hmm. one point seven trillion naira hmm. wàláyé àwọn òbúwọ́lù ilé ìgbìmọ̀ asòfin. kí ló dé <sighs> ọ̀rọ̀ dìbò síbẹ̀ dínà mẹ́láyé sọ̀rọ̀ bá a bá tójú ọjà dé ẹgbẹ́kùnrẹ́rẹ́ ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra rẹ̀. ó oh, yes. fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìíní twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta ṣímẹ́wá ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àti yọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúró yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. New event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò oríṣiríṣi ìnáwó center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe new view event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ standard guest room new view event center wà plus five and six àkìlágbà estate along all saint college road àgbọ̀f Fafiyeti off Jericho extension Ibadan. New View Event Center is very affordable. Call for inquiry or send a WhatsApp message on 0807 66 66 557 0807 66 66 557. New View Event Center. Make it a moment to remember. Bíu èèyàn ìlú Ìbàdàn ṣe ń rí péré Wọlé dé fún wa nílùú hamisu sáréjẹ ń já ọ sí nǹkan kan má pariwo ilé ìtajà place àjọ̀dún ọdún kẹfà pẹ̀lú àjọṣepọ̀ tecno làwọn èèyàn ò fi jìfà ìdínwó tó já scale. Hmm, máa gbé e mọ́ra. ìwọ rèé kéyìí tecno camon eighteen series ojú ẹsẹ̀ ló gba fóònù mi lọ́fẹ̀ẹ́ lórí gbogbo tecno spark eight tẹ́ ẹ bá rà ẹ̀bùn ten thousand naira dúró dè yín tẹ́ tẹ́wọ́gbà lẹ́yìn ọ̀ṣọ́ka gbogbo oníbàárà tó bá ra tecno smartphone ni ó gbẹ̀bùn tó jọjú látọ̀dọ̀ tecno fúnra wọn nínú àjọ̀dún ọdún kẹfà play tecno product láforí ẹ̀ sọ sẹ́mísà ó sì ní mọ́ pariwo. ará àdúgbò lè ṣàjọ̀dún ọdún mẹ́fà o àṣekágbá ìgangan ni ó falẹ̀ ya nígbà tí Tecno bá gbé náìsì wá sílé ìtajà play tí ń bẹ ní ìwòrò òdùnbàdàn lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí November twenty six. gbàmúgbàmù jìgìjìgì ilé ìtajà plẹ́ẹ̀nù lọ́ọ̀kan òun tantalizer building ìyànà mọ̀nàtàn ìwó ròdù ìbàdàn ó yẹ pè wá lórí aago zero eight zero nine three three seven three three three three tàbí www.playonline.ng pẹ̀lú ẹ̀dínwó tó jáske láàfin ṣàjọ̀dún ọdún kẹfà ní ilé ìtajà play. bàbá bọ́ alárìnwá aláwòye dé. àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bí gbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé. borí bá ti kún alábẹ́níká wa lọ. bódò bá ti kún àgbàlagbà ọ̀mùwẹ̀ lọ́rọ̀ kan. gbogbo ẹ̀dá tó mí kalẹ̀ hẹ̀. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kànbalẹ̀ ọ̀nà àbáyọ dé. àbábọ́lárìnwá aláwòye lónìí bẹ́ẹ̀rù bá kọ òkè tó aláwòye ti wà express ọ̀nà jọ ládùúgbò jákan pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá Bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ̀tújúká ayọ̀ ló kàn ó. jẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùdé àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùdé balùdé satin flex pẹ̀lú àwọn ìṣèjọba balùdé wàṣẹwàṣẹwẹ bóyá lẹ mọ̀ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality lọ́dọ̀ balùdé àmọ́ pé balùdé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹran ti balùdé of money àmọ́ pé value pay yàtọ̀ sí wọn sórí àrùn. zero seven zero three zero seven seven nine three zero seven. value pay ní sọ́jọ́. ó ti ṣòṣòdò fún mi. gbogbo ọkùnrin tó ṣe tá àti ìrànlọ́yọ́ ló máa kóra jọ pọ̀. nínú ìjọ CAC àgbàlá àtura ó ní fẹ́rẹ́ òdò ń bàdàn. nípa ìfàmì òróró yọ. àṣẹ láti ìrànlọ́yọ́ máa balẹ̀ gbogbo ọkùnrin. òpin máa dé bá a ṣe dànù lẹ́yìn ìṣòro oṣù kọkànlá yìí. ẹ̀yin mọ́mí ẹ̀yọ̀ǹda dádìgì wọ́n wá gbàdúrà. ọlọ́run máa lo prọfẹ̀t dr st abiara prọfẹ̀t and evangelist worldwide peter akitola àyànbóye zona superintendent olùgbàlejò ọlọ́run máa lo pásítọ̀ philip olùṣègùn adémọlú pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè tó àgbà ìgbàlà ìwòsàn ìdáǹdè lọ́jọ́ friday twenty six november látàgọ méjìlá alẹ́ nínú ìjọ csc àgbàlá àtúrà onífẹ̀rẹ̀ òdìbàdàn csc men association àgbàlá àtúrà ìbàdàn zona headquarter lọ́lọ́run pàṣẹ ìṣòro ìfún This is a blockbuster don't want to miss the biggest and mother of all. This one is Gidigba. Which movie are you hyping like this? This is not a movie. It is Foodco Black Friday Gidigba sales. Power oil 4.5 liters at 5,999 naira 99 kobo. Sunlight 2 kg 999 naira 99 kobo. Buy Binato blender with grinder BLG 452. Get a carton of Indomie 70 gram free. Buy dining table 5 seater. Get a microwave oven free. Buy Binato fan 1660. Get a carton of Indomie 70 gram free. Visit any Foodco Tesco store in Ibadan. To get this and many more Gidigba savings or visit www.foodco.ng. Promo runs from 26th to 28th November 2021. Offer lasts while stock lasts. Terms and condition applies. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adams Desire Adams Desire yé yeah. amárale Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn lóhùn tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. the ace fashion academy ah. tún gbé nǹkan ara dé o wákọ̀ bí a ṣe ń ránṣọ bí ó yàtọ̀ sáwọn tó pè ìrọ̀rùn ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ rírán lọ́nà tó bòde lóde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo the institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè first floor ọmọ house Wòlíì and Sons ládojúkọ Palms Mall Ring Road Ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight Thursday twenty five November ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní Monday twenty nine November àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ mí ìsẹ̀ mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change tailor ẹ̀ ni. <laughs> èmi mà ní tailor ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama Edu educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lórí lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. o oh eight one six nine o oh five o oh one four o o eight one six nine o five o one four o ajá balẹ̀. ajá balẹ̀. tán aládìsá mo ń gbọ́ jàre. ọ̀rọ̀ owó tó torí ẹ̀ wá handkerchief rẹ̀ kí ọ̀ka <laughs> ẹ̀ la mo dúpẹ́ pò tirè. ka owó. tán owó gbàmíkalẹ̀ májẹ̀ntàláwọ̀ òṣìṣẹ́ ẹjọ́ oní tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń kó jáde yàfùnyàfùn fún àwọn ìjọba ìpínlẹ̀ kí wọ́n fi hmm. bóyá bùkátà tí ń bẹ lákàtà kálukú wọn àkórajọ papọ̀ gbogbo rẹ̀ wọ́n ló ti di one point seven trillion naira tírílíọ̀nù méjì ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ owó náírà hmm. àmọ́ ńgbà tí wọ́n mọ̀ sọ wọ́n ní kì í máa ṣe pé bóyá afọwọ́sí fún ààrẹ Muhammadu Buhari kó tó di pé ààrẹ bẹ̀rẹ̀ sí kó owó ọ̀hún jáde wọ́n ní ààrẹ gbégbésẹ̀ tó wù ní tiẹ̀ ni o ẹni tó ti fìgbà kan àná rí jẹ́ alákòóso ńlẹ̀ wa Nàìjíríà Dino Melaye ń ló bẹ̀rẹ̀ sí ṣe àlàyé ọ̀rọ̀ yìí níbi àpèjọ kan pẹ̀lú àwọn oníròyìn tó sọ ọdún mọ́ ẹ pé ó yà òun lẹ́nu o pẹ̀lú bí buhe muhammadu buhari bí ó ṣe ti ṣá àwọn tó jẹ́ gómìnà gómìnà gbogbo ní ìwé pé ẹwà náà ẹ ṣàlàyé bí owó ọ̀hún ìpele ìpele bẹ́ẹ̀ ṣe ń gbà bẹ́ẹ̀ ṣe náà òun sì ti ń wò pé ibi kan náà ni ó padà já sí pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ yìí ṣé wọ́n sì ní àti jẹ ẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó rẹ̀ tìkọ̀tìkọ̀ ẹni tí í ṣe olùdarí àgbà àjọ tó ń gbógun ti ìṣe owó mọ̀kùmọ̀kù lóníkànsíra ẹni tí ó ní Corruption Network wọ́n ní iyùn ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti tún tàkòtò owó míì tí wọ́n tún fẹ́ yá owó ọ̀hún sì ń lọ bíi five hundred and six hundred and fifty six point one one two billion naira <laughs> ọ̀tàléní ẹgbẹ̀ta bílíọ̀nù náírà ó di pẹ́sẹ́pẹ́sẹ́ ni wọ́n tún fẹ́ẹ́ gbé yá báyìí owó ọ̀hún sì rẹ̀ wọ́n pín lọ sí àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ni ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò gba eighteen point two billion naira bílíọ̀nù méjìdínlógún ó lé ìgbọ̀njẹ̀ méjì wọ́n ní owó yìí ni wọ́n lọ́ọ́ fi bójútó àwọn ibi tí kùndìẹ̀kùndìẹ̀ kù sí lórí ọ̀rọ̀ owó oṣù dé àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ kálukú wọn kó má bàa mú ẹ̀tẹ́ lọ́wọ́ ara rẹ̀ rèé o bí wọ́n ṣe ń gbàjọ lọ́tún gbàjọ lọ́sìn rèé ńgbò bá tún wáyá yóò padà dé olúmọ̀kò òpèkè ẹrù bá bá àwọn ọ̀jẹ̀jẹ̀ sọ́run orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ṣé bá ṣe máa bá lọ́nu èèyàn báwọn àwògedengbe ibi tó wá tún sọ̀ká ẹ̀ kalẹ̀ sí ìròyìn míì tún rèé ẹni tí ẹnu rẹ̀ tọ̀rọ̀ iná ní sọ gùdùgùdù tó korò aganmọ tí ò ṣe é jẹ àgùntàn tí ò ṣe é wìn láàyè ẹranko burúkú tí ò ṣe é mú lẹ́rú balógun tó di mẹ́ta lójú ogun tẹ́rù ń ba méjì olùṣègùn nìkan ni ẹ̀rù ọ̀bà ògbórí aganmọ gbórí mọ́lẹ̀ bí òṣà olóyè olùṣègùn ọbásanjọ́ ààrẹ tẹ́lẹ̀ rílẹ̀ wa nàìjíríà ti sọ̀rọ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá ní etí kó gbọ́ ohun tí ọbásanjọ́ ń sọ fún ìjọ nàìjíríà àwọn orílẹ̀-èdè wa nàìjíríà tí wọn ò sí ń sùkú mọ́ wọ́n lọ bíi mílíọ̀nù mẹ́ńlá fourteen million Nigerians ló jẹ́ pé tó jẹ́ àwọn ọmọ kéékèèké wa wọn ò sì sí sùkúù a sì fọ́ bùkẹ́ ńlá ń wo fíìmù bọ̀ ó ní ohun tí ó padà ṣẹlẹ̀ yóò padà fi iná burúkú gbé orílẹ̀-èdè nàìjíríà tá a bá fura o níbi àpérò pàtàkì kan tí àwọn ọ̀dọ́ tó ń sí ìdàgbàsókè ilẹ̀ yìí tí wọ́n gbé kalẹ̀ ní ọbásanjọ́ presidential library nílùú abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ ògùn ńbẹ̀ lọ̀rọ̀ ń gbé bọ́lẹ̀ kì bí ó di ẹ̀yìn èyí tí apáríṣe bẹ́ẹ̀ tó tẹ́rí gbé wọn ni yóò sàn fún orílẹ̀-èdè wa nàìjíríà ká tètè mọ́wọ́ sẹ́yìn pé mí ní ibi tí nǹkan dé dúró lásìkò tá yìí àwọn ọmọ tí ò sí sùkúù ẹ wá nǹkan ṣe sí lójú ọgán bíi bẹ́ẹ̀ kọ́ àwọn boko boko boko haram ni wọ́n padà máa kó àwọn ọmọ náà ní pápá ìyákálápá àríwá tí wọ́n sì máa tì wọ́n bọ ṣọ̀ọ̀lọ̀ ó ní àwọn ọmọ òun ni ó máa padà fi wa lápè lẹ́yìn ọ̀rẹ́yìn ọmọ tàbí tà kọ́ ni ó padà gbé ilé e tí ẹni tí ò kọ́ ni ó padà gbé e tà lẹ́yìn wọ́ọ̀la kó tó wá dà bẹ́ẹ̀ ńlá wọ́n ṣe ń ṣe kìlọ̀kìlọ̀ ká sunrun tí ọmọkùnrin sùn ká sì suntapọ̀ sunsuntọ̀ pé òsìn ká wá ronú jinlẹ̀ yìí pé àwọn ọmọ wọ̀nyí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ó sàn ká fún wọn ju wípé ńgbà tí wọn ò lówó tí ò jẹ́ kí wọ́n lè lọ sùkúù mọ́ ni ó padà fa wàhálà sí ọrùn orílẹ̀-èdè nàìjíríà ẹrù tí ń bẹ lárùn orílẹ̀-èdè nàìjíríà àti ìbọn ń ọlọ́run nìkan ló lè yọ wá ẹ sọ jí o nàìjíríà má sùn ìjọba àpapọ̀ má sùn mílíọ̀nù mẹ́ńlá ọmọ ni ò sí ń sùkúù mọ́ ẹ sì fọ́ bùkẹ́ ẹ̀ ń wòye ha ewu ni o. Hmm. tó káàbọ̀ Dr. gbèsàbí ìròyìn kan bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard tó ń ṣe pé ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ti fẹ́ ta kìyí sí ojúṣe wọn lórí àwọn iléeṣẹ́ tí wọ́n ń wa epo nílẹ̀ wa Nàìjíríà tí epo wọn sì ń ṣẹ́ tó ń ba gbogbo ọrọ̀ ajé àwọn tí wọ́n ń wapo lágbègbè ọ̀hún jẹ́ pàápàá jùlọ ní ẹkùn Niger Delta gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọn ni ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà ti fẹ́ gbé ìgbésẹ̀ tó lákàkì láti rí i pé àwọn ilé iṣẹ́ tá a fún láṣẹ láti máa wa epo nílẹ̀ wa nàìjíríà tó sì jẹ́ pé ìṣọwọ́ wa epo wọn ó ń ba àyíká àwọn agbègbè tí wọ́n ń gbé ọ̀hún jẹ́ wọ́n ní wọ́n máa sanwó gbàmọ́bínú fáwọn tó wà ńbẹ̀ wọ́n ní kódà tí wọ́n bá ní kí wọ́n wò ó kò yàtọ̀ sí ohun ṣẹlẹ̀ ní Hiroshima ní orílẹ̀ Japan lẹ́yìn ogun àgbáyé kejì wọ́n ní bó ṣe fẹ́ rí gẹ́lẹ́nu o tí àwọn kan ba agbègbè ọ̀hún jẹ́ tán yanyan wọn lọ́wọ́ mínísítà lábẹ́lé fún ọ̀rọ̀ tó jọmọ́ ti àyíká arábìnrin Sharon Ikeazo ń ló ń sọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ń bu ikọ̀ oníròyìn iléeṣẹ́ ààrẹ gbọ́ lábọ̀ rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ó ní ẹ wò ó ipò tí ẹkùn Niger Delta wà pàápàá jùlọ ilẹ̀ wọn tí kò ṣeé gbin gbàdógbin kàmọ́ gbìngẹ́ lórí pé epo ló jẹ́ káwọn ṣe ìpàdé ọ̀hún wọ́n ní àwọn ó sì ṣe ìpàdé kan pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn ní gbogbo ilẹ̀ Ògùnì láti mọ ibi tí nǹkan bàjẹ́ dé àti ìtìjọba ti ṣe ó ní àwọn ń sọ̀rọ̀ yìí láti rí i pé ìjọba àpapọ̀ lẹ́wọ̀n Nàìjíríà ó gbé òfin kan dìde òfin ọ̀hún sì ní wọ́n fowó òfin ńlá mú pé iléeṣẹ́ epo tí ń wa epo tí epo rẹ̀ bá ṣẹ́ tó sì ba nǹkan jẹ́ yọmọ ní nchọmọ san fáwọn tó wà lágbègbè ọ̀hún torí àsìkò ojú ìwé ìwé ìròyìn Vanguard ni ìròyìn ọ̀hún wà ìròyìn míì tó jọmọ́ ti ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ níbẹ̀ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard bákan náà nílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa Nàìjíríà ibẹ̀ ni wọ́n ti kàńpá fún àjọ tí ń gbógun ti lílo àti gbígbé oògùn olóró nílẹ̀ wa Nàìjíríà tá mọ̀ sí NDLEA pé àwọn tí wọ́n ń ta oògùn kan tá mọ̀ sí methamphetamine ó ní ó yẹ kí wọ́n lé wọn mú ni wọ́n ń pè ní Nkurumiri ní ìwọ̀ oòrùn gúúsù lẹwa Nàìjíríà wọ́n nítorí pé oògùn olóró yìí kò fẹ́ yàtọ̀ sí cocaine ní ìṣe rẹ̀ ó sì ti fẹ́ ba ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ọ̀dọ́ jẹ́ ó ní kódà ó yẹ kí àjọ NDLEA kí wọ́n lọ gọ sí ibùba àwọn tí wọ́n ń ta oògùn yìí kán sì rí i pé wọ́n fi wọn jáde kúrò nù ìsà wọn bí ìgbà tí èèyàn bá fi wújù gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọn ni ó sì yẹ kán mọ bun àwọn ọ̀dọ́ gbọ́ kán sì mọ ṣe ètò ìtanijí fún wọn láti jẹ́ kí orí wọn tètè pé kí wọ́n mọ ewu burúkú tí ń bẹ nínú oògùn ọ̀hún wọ́n sọ̀rọ̀ wọ́n ní látọdún 1990 ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe oògùn ọ̀hún kó tó di pé iléeṣẹ́ apòògùn kan láti ilẹ̀ Mexico wọ́n jàgbà tí wọ́n sì kọ́ àwọn ibùba apòògùn wọn laboratory láwọn apá ibìkan nílẹ̀ wa Nàìjíríà ó ní látọdún 2016 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe jáde tó sì bẹ̀rẹ̀ sí ní pọ̀ lọ́pọ̀ yanturu methamphetamine tí wọ́n sọ yìí wọ́n ní oògùn burúkú ni kódà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpinpin rẹ̀ wọ́n ní ọdún 1919 ni wọ́n ti kọ́kọ́ ṣàwárí rẹ̀ ní ilẹ̀ Japan wọ́n ní wọ́n sì lò ó lóògùn àgbáyé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kódà àwọn awakọ̀ bàálù tí wọ́n bá ti rò ó pin òun náà máa ń fa kinní ọ̀hún ságbárí tí wọ́n sì wa bàálù níwàkuwà wọ́n ní ẹni bá lo oògùn olóró burúkú tá à ń sọ yìí yóò jẹ́ kí èèyàn orí kékeré báyìí níwájú rẹ̀ wọ́n ní kódà a sì máa bá ọpọlọ ṣiṣẹ́ débi pé àti sùn ó ń tọ̀hún yóò fẹ́ nira díẹ̀ wọ́n ní irúfẹ́ oògùn yìí làwọn ọ̀dọ́ níwọ̀ oòrùn gúúsù lẹwa nàìjíríà nílà oòrùn gúúsù lẹwa nàìjíríà ni wọ́n ń fa sagbárí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ kó wúlò fún àwùjọ àti ìdílé wọn ló ti di ẹ̀rù àti ìbànújẹ́ fún ìdílé wọn ìbẹ̀ lójú ìwé keje ìwé ìròyìn ti Vanguard tó jáde láàárọ̀. tọ́ ẹjẹ́ tó wá gba ìmí ìrèé tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà àkọ́kọ́ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà ti bẹ̀rẹ̀ sí kọminú kíkankíkan wọn ní ìkọlùkọgbà yìí pọ̀ lójú òpópónà àbújá sí kaduna hmm. ìṣọwọ́ bí wọ́n ṣe ń kọlu àwọn èèyàn bàná dúkìá gbẹ̀mí èèyàn hmm. ó jẹ́ nǹkan kan tó ń fọ́ni lórí tọ̀sán tòru ọ̀kan lára àwọn ọmọlé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè wa nàìjíríà tó bu ọ̀rọ̀ náà sí ìgboro ayé ńlọ sọdúnmọ́ pé ẹni ó bá mà débẹ̀ ńlọ lè sọ àwọn tí ọ̀rọ̀ ọ̀hún ṣojú tí wọ́n fara káàṣá níbẹ̀ ni wọ́n lè ròyìn pé ojú àwọn ń rí mọ́ Garba Datti ó sọ̀rọ̀ ròyìn ròyìn títí tí ó ta mílẹ̀ lórí ìròyìn pé orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ bíi àṣàṣìmọ́ o àtàrà alẹ́ àtàrà oko ńlẹ̀ rúmbà àmọ́ Muhammadu Buhari sọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọdún mọ́ pé bí àrọ̀ ni ò wálé òun kò yóò ní sinmi ogun lọ́nla wọ́n fọ̀rọ̀ gbógun ti boko boko Boko Haram ṣe ó láwọn jàǹdùkú agbésùnmọ̀mí gbogbo náà tọ̀hún tì yín ń làwọn rí i pé àwọn rẹ́yìn wọn lẹ́yìn ọ̀sọ́ka ó ní lóòótọ́ bá a ṣe ń gé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ ká àmọ́ ààrẹ gan lóyún òun ò ní sùn mọ́ lásìkò tá a wà yìí ó ní fún àpẹẹrẹ ara àwọn ìgbésẹ̀ kan tó tún wà níwájú orílẹ̀-èdè wa nàìjíríà láti gbé òun ti pa á láṣẹ fún àwọn tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n wípé bọ́rọ̀ bá ti rí báyìí kí ṣíṣe kù iná látùn máa gbọ́ igbákejì ọ̀gá àgbà yẹn yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí garba umar òun làwọn ti yàn báyìí tí í ṣe igbákejì fún ọ̀gá àgbà ọlọ́pàá ti Interpol ó ní pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ yìí ó ti dájú ṣáká pé àti ṣiṣẹ́ papọ̀ láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè yòókù tó wà nílẹ̀ adúláwọ̀ àti lágbàńlá ayé yóò rọrùn ó ní bí ètò ààbò ṣe ń fi orílẹ̀-èdè wa Nàìjíríà lápè ó ní ipò tágbéba ó burú jù báyìí lọ àti sunsunsun àti sun débì kan náà nu a sì sún wọn kàn gírí tá a sì fi wọn lápè tán láti ṣẹ́gun wọn ni nítorí pé ó ní bá a ti ṣe ìkòkò tó jẹ ní koko, tó ń tún lọ yí sábẹ́ kòkò tá a sì pàkókò tí ìkòkò sì gbọ́dọ̀ fọ́ tó wo kòkò náà sì ní wọ kòkò rà ó ní àwa fúnra wa àwọn ìròyìn tó bá ṣe ni láǹfààní ká máa fún iléeṣẹ́ ọlọ́pàá ká máa fi ṣàtìlẹ́yìn fáwọn agbófinró ó ní pẹ̀lú eléyìí àti rẹ́yìn àìlétò ààbò tó gún mọ́ ṣẹ́pẹ́rẹ́ báyìí ní ó kùn ó ní láìpẹ́ láì jìnnà gbogbo rẹ̀ pátá ni ó padà wàá dọ̀rọ̀ tán ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí Rauf Arẹ́gbẹ́ṣọlá iná ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ló kọ ìjọba àpapọ̀ tó ní orílẹ̀‐èdè Nàìjíríà ẹ fọkàn balẹ̀ ohun tó ń tán lógún ọdún eégún ibi tí ọ̀rọ̀ dé dúró pẹ́sẹ́pẹ́sẹ́ náà ló kù torílẹ̀‐èdè wa Nàìjíríà ò fi kásẹ̀ gbogbo ọ̀daràn sun oorun àsùnà tán ẹ lọ tààràtà sí ojú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ ni wọ́n pe amọ̀ sí àmọ́ kókó kan wà níbẹ̀ iye òbí ìròyìn yìí mà panilẹ́rìn. Hmm ọpẹ́ ni ẹ̀rín ló sì tún mú wá wọ́n ní tọkọ-tìyàwó kan wà nú ọkọ̀ wọ́n sì wa mọ́tò lọ gbalagbolo gbalagbolo ọkọ̀ bá lọ lásídẹ̀ǹtì. oníjàmbá ọkọ̀ sọ̀gbanu ó sọ̀jánu rẹ̀ nù. ńgbà tí ó lọ kọlu nǹkan ọba lọ kọlu pósí. pósí mẹ́sì pósí kọ́ kọlu ebi sọ́ọ̀bù pósí ni ọwọ́ sọ́ọ̀bù pósí ni ó sì ti ó ti fọkàn fọ́ pósí pósí mẹ́sàn-án ni ó ti jẹ gbèsè báyìí. ó sọ́ọ̀bù wa ni kò sí kò sí ṣe kò sáìṣe o kókó pósí kókó pósí mẹ́sàn-án kọ́ mọ́ lọ ní kó ti owó pósí mẹ́sàn-án òun rèé. èló ló jẹ́. ah ẹgbẹ̀rún lọ́nà a ah, ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred and fifty thousand naira lápapọ̀. já sí bẹ́ẹ̀ ń pàgbọ́ já lójú ọjà. <laughs> ajá balẹ̀ ajá balẹ̀. bóyá ní wìkì gọ́dún. hẹ́rì mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ọ̀run ó tún ṣí o gbaragada gbaragada ọ̀nà gangan ní sàbẹ̀wò akú àmójúbà bẹ̀mí wò bẹ̀mí wò tó kẹ́yìn fọ́dún twenty twenty one kọ́kọ́rọ́ dáfídì aṣílẹ̀kùn àgbọ̀ngbẹ̀ ìbùkúnre òun ọ̀nà àbáyọ bẹ̀rẹ̀ kẹtẹ jaburata má mi bẹ̀mí wò yìí o divine visitation the last edition for twenty twenty one on the last monday of november seven a.m. prompt the power of resurrection land shall be jam-packed with God shall be filled to the brim. bẹ̀mí wò kò gbọ́dọ̀ mọ́ làmì láàkà àtìlẹ́yìn ọ̀run tó ṣí ni ògùn náà mi máa tá a fi ṣèdídí ẹ̀mí máa nínú rẹ̀ ni àwa má rí di àwa má kú tàpé àfojoojúmọ́ dọ̀tún dágbére ni ọ̀nà òtítọ́ àtìyè tó ṣe lógo àìdíbàjẹ́ ni wòlíì àjíire Joseph Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ ó ń retí wa lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá yìí fọ́fọ́fọ́ lórí ilẹ̀ agbára àjíǹde akún pt múlẹ̀rò ní with God ní with God bus stop lóòpọ̀ márosẹ̀ kó sí lùbàdàn ní lùbàdàn. ìjọba fún fún gbogbo iléeṣẹ́ tó ń tẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn èlò ilé tó ń lò náà tó jójú lówó lẹ́dẹ̀wó jùlọ top sources tún ti dé bó ṣe máa ń dé ní gbogbo ìgbà iléeṣẹ́ wa tó ń bẹ ní woro roundabout àti ní challenge tó fi mọ́mọ́kọ́lọ́ mì tìtì fákànṣe ti black friday níbi tẹ́ ti rajà tó jójú lówó lówó pọ́kúpọ́kú tẹ́sí tó máa jàǹfààní èrè ìfàlẹ́sẹ̀kẹsẹ̀ láìsí lọ kábọ̀ àwọn nepa boys máa wà ní standby láti dẹ́ni pa wá bá wa ṣeré ya fọ́tò papọ̀ ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún máa tajà fún wa fún wa lẹ́bùn kàbìtì kàbìtì ọgọ́rùn-ún èèyàn tó bá kọ́kọ́ wọlé ra android phone ló tún máa gba power bank ọ̀fẹ́ ìwọ́sà ti gbórí wọlé kanlẹ̀ kó rè yíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá wù ọ́ àtàwọn èlò ilé tí ń lona tó lé nílẹ̀ lẹ́dínwó jùlọ má gbàgbé ní friday yìí làwọn nepa boys yóò mọ wà nílé iṣẹ́ top success tó ń bẹ ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ eco bank lójú ọ̀nà ring road challenge ìbàdàn tó fi mọ́ ilé iṣẹ́ top success tó ń bẹ ní kákẹ́ building asunlẹ̀ fún elizabeth road mọ́kọ́lá ìbàdàn black friday pẹ̀lú nepa boy bẹ́ẹ̀ ṣe rojúlówó ọjà lọ́pọ̀ kú ọ̀yọ̀kù lẹ́tùn máa jẹ gbádùn tó tán náà àwọn àdúpẹ́ wọn lórí. mayọ̀dé twenty twenty one lálẹ́ olú akutukú òhun ní arẹmọ̀dé òsè ládùúgbò ajíbálẹ̀ òde ajẹ́ròdù ńbàdàn níbi ìyanu ayọ̀dé tí bàbá àti màmá ìyanu ayọ̀ máa ṣe ọdọọdún ni máa wáyé o ọdún yóò tún peléke àwọn olóyún alábìamọ àti gbogbo èèyàn lọ́wọ́ fún o tó fi mọ́ àwọn pralag international women rights lábẹ́ àkóso comrade alonge gbogbo wọn ni wọ́n ń bọ̀ o nínú àjọ̀dún ètò ìlera ọ̀fẹ́ wáyé pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà àyẹ̀wò fúnpá gíga ìtọ̀ ṣúgà àyẹ̀wò ojú pẹ̀lú àwò òríran ìfètòsọ́mọ bíbí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọ̀fẹ́ lọ́bàdé o àkọsísìn àjọ̀dún yìí náà ni sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún twenty seven november ló máa wáyé o fẹ́mi talented lélẹ́rẹ́ tí ó kẹlù sí wa níbàdí ń jọ́nà ẹ̀yin náà máa bọ̀ wá di àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ dárẹ́mọ ìdíyòsè ládùúgbò ajíbálá òde ajéròdù ńbàdàn pásítọ̀ obi omikure àti reverend mrs ff omikure olùdarí ìyanu ayọ̀ lóní máa lọ́gbọ̀n ẹ̀ bẹ́ẹ̀ tán tán. la ilaha illallah àlìàmàwíyà lábẹ́ àṣẹ ògúnnágbogbo wàlíì ti dátọ́ lẹ́nu mi omi ní ńlá ti poro ná òkè ní ńlá tó borí gbogbo òkìtì mọ́lẹ̀ yàgbó yàjú wàlíì tó gbàgbóró kankan sheik alhaji ahmed abdullahi fọlọ́nsọ amahulai babanfàgbà ló ń pè wá síbi international maulid nabi wọn tí ó wáyé. lálẹ́ sátidé twenty seven november twenty twenty one yìí gangan. ní sheik ahmed fọlọ́nsọ street òpópónà specialist hospital madina tistijaba alágbàdo ń lu lọrin lábẹ́ kàlífà àgbà sheik alhaji sadala ahmed amahulai babanfàgbà yọ kọjá abẹ́ o ìtàn bó ti pé tàbá darúkọ ẹja ìtàn odò tí ì pé tá a bá gbàgbé àwọn òmùwẹ̀ ó dàbí ìgànnà àlàkà tí ó lórùlé bá a bá darúkọ mọ́lá àmọ́dù mara àwọn àgbà wàlí nílùú ìlọrin àgbà oníwàsí adékẹ́lẹ́bó tilẹ̀ gboko lọ akọjúmọ́ sákíndòkè <laughs> ìlọrin yóò gbàlejò yóò mì tìtì lálẹ́ sátidé ni o ládùúgbò alágbàdo ń lu ìlọrin àmọ́ retí yín o olùkéde jamunat lábẹ́ muhammadu mudasiru yusuf bá mi ọjọ́ ń ìròyìn ayọ̀ rèé fáwọn olóríire tó fẹ́ ṣàṣeyọrí bójọ́ mọ iléèwé tó fẹ́ kọ́ṣẹ́ àṣelà bó kàwé tán ò ríṣẹ́ abókan fẹ́ tún gbèsè ayé rẹ ṣe ìlúṣẹ́ ọwọ́ ilé ẹ̀kọ́ṣẹ́ the stone technical college dáhùn àdúrà rẹ the stone technical college ń bẹ nítòsí old bodija estate baptist church ńbàdàn wọ́n ti ń kọ́yàn níṣẹ́ ọwọ́ iṣẹ́ àṣelà àtọkòwò ṣíṣe lóríṣiríṣi oúnjẹ sísè ìgbàlejò afẹ́ iṣẹ́ aṣọ ríran ṣíṣara lóge irun gígẹ̀ iṣẹ́ omi ẹ̀rọ plumbing iṣẹ́ bíríkìlà àti kọ̀ǹkéré iṣẹ́ ọnà gbẹ́nàgbẹ́nà àti igi carpentry and joinery lékìkùn àti ṣelélóge iṣẹ́ wáyà nọ́ọ̀sì síso àtìtọ́jú ẹ̀ ìmọ̀ ẹ̀rọ ayélujára ICT àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láàrin oṣù mẹ́ta sí mẹ́fà péré fọ́ọ̀mù àti gbaniwọlé wà fún gbogbo ẹni tó bá ti kà tó kíláàsì girama kẹta JSS three àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún àlàyé kíkún ẹ pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero zero three three eight zero two three one nine zero zero three three eight zero two three one nine zero zero three five two four three nine eight one zero zero three five two four three nine eight one ní Stone Technical College Adeyi nítòsí Old Bodija Estate Baptist Church níbẹ̀ láti ń kọ́ni láti róni lágbára olùkéde ìgbìmọ̀ ìgbìmọ̀ alákòóso. ajá balẹ̀ ajá balẹ̀. gẹ́gẹ́ bí ìlérí táwọn alága ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n yíká ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ṣe kí wọ́n tó dé orí ipò pẹ̀lú àtìlẹ́yìn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé ìdí nìyí tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ètò àyẹ̀wò ojú ọ̀fẹ́ gíláàsì ìkàwé ọ̀fẹ́ pẹ̀lú oògùn fún ìwòsàn ojú lọ́fẹ̀ẹ́ fún ẹnikẹ́ni jákèjádò ìjọba àbílẹ̀ tó wà nípínlẹ̀ ọ̀yọ́ láti lè bá a dẹ́kun àrùn ojú fífọ́ tàbí àìríran kàwé kedere a rọ oníkálukú láti tètè lọ forúkọ sílẹ̀ níjọba àbílẹ̀ eléyìí tó bá súnmọ́ wọn láti àkókò yìí lọ kétò ìlera ojú ọ̀fẹ́ ọ̀hún kó tó bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkàndínlógún lọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2021 ta wà yìí báyìí lẹ́tọ̀ ló sì lọ ní sísẹ̀ǹtẹ̀lé ọjọ́ ajé monde ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2021 tá a wà yìí Ìbàdàn North tó wà ní gate àti Ìbàdàn South East Mọ̀pó aago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́gẹ́ lẹ́tò ọ̀hún yóò bẹ̀rẹ̀ ọgbọ̀njọ́ oṣù kọkànlá Ìbàdàn North West Onírèké àti Ìbàdàn South West Alẹ́sìnlọ́yẹ́ ọjọ́ kìíní oṣù kejìlá ìjọba àbílẹ̀ ọ̀nà àrà tó wà ní Àkànrán àti Olúyọ̀lé tó wà ní Ìdí Ayùnrẹ́ nílùú Ìbàdàn ọjọ́ kejì oṣù kejìlá Ẹgbẹ́dá àti Lágelú tó wà ní Ìyànà Ọ̀fà ọjọ́ kẹta oṣù kejìlá ìjọba àbílẹ̀ ìdó àti akínyẹlé tó wà ní mọ́níyà ọjọ́ kẹfà oṣù kejìlá ọ̀yọ́ east tó wà ní kosobo àti afijio ọjọ́ keje oṣù kejìlá ọ̀yọ́ west tó wà ní òjòǹgbòdú àti àtìbà tó wà ní ọ̀fà mẹ́ta ọjọ́ kẹjọ oṣù kejìlá ògoolúwa tó wà ní àjáàwá àti ògbómọ̀ṣọ́ south tó wà ní àrówómọlé ọjọ́ kẹsàn-án oṣù kejìlá sùúrùlérè ìrẹsà àdó àti ògbómọ̀ṣọ́ north ọjọ́ kẹwàá oṣù kejìlá oríire tó wà ní ìkòyí ilé àti ọlọ́run ṣògo tó wà ní ìgbẹ́tì ọjọ́ kẹtàlá oṣù kejìlá ìrẹ́pọ̀ kìṣí tó wà ní òkè ògùn àti orelópé tó wà ní ìgbòho ọjọ́ kẹrìnlá oṣù kejìlá saki east tó wà ní àgọ́ àmọ́dù àti saki west ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá àtisbo tó wà ní tèdè àti ìtẹ̀síwájú tó wà ní òtu ọjọ́ kẹrìndínlógún ọjọ́ kẹrìndínlógún kájọlà òkè o àti ìwájọwà tó wà ní ìwéré ilé ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ìbarapá east tó wà ní èrúwà àti ìṣẹ́yìn tó bá di ogúnjọ́ oṣù kejìlá ọdún 2021 tá wà ìbarapá north tó wà ní ayétẹ̀ àti ìbarapá central tó wà ní ìgbóọ̀rà ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ìbàdàn north east tó wà ní ìwó road gbogbo ẹ̀ gbogbo ẹ̀ látọwọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn ojú tá sí Maro Eye Care and Optical Services tó wà ní nọ́mbà ninety five Iwo Road ládojúkọ Unity Bank PLC Penny Consult Building Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìmọ̀lẹ́dẹ́ òkùnkùn ẹ̀ parada àìsàn má wa kó má yẹn fún wa wo àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. Oyalelenu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o. Ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó yá gbogbo aládùúwà. Ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa nínú ìpàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our father látọjọ́ Monday twenty second di Friday twenty sixth November help for the hero làkórí God of our father Jésù rẹ̀ lọ́wọ́ aláìléèyàn fẹ́ lo àwọn ìránṣẹ́ Prophet Mark Akínbíyì Pastor Akínpẹ̀lú Reverend Wálé Adéoyè Prophet Wùmí Jésù Yínká Prophet C. Ọláyà Prophet Ẹ̀sáyà Ọ̀ládé ọmọ wòlíì Bishop and Prophetess Lucas àwọn olórí ẹ̀mí ìlà ìjà kí tó ní ọlọ́run sọ bẹ́ẹ̀ Kẹ́mi Ríobò Yẹmi David Bọ́sẹ̀ Super Esther pásítọ̀ palẹ̀mọ́ táìwò ògùn bíyì ọ̀pẹ́yẹmí madu mayo wali dámilọ́lá daniel tolú ibi tó yẹ olùgbàlejò ni wòlíì olúfẹ́mi òní prayer city títí ẹsẹ̀mẹ́tẹ́ tọ̀blẹ̀ lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn. ajá balẹ̀ ajá balẹ̀. tani ó kàròyìn. náà bí mi ọ̀dà ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí náà o ìpè ọmọ kàròyìn o. Hmm wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ jìmí nípa ti ètò ìlera ti ń bẹ tọ́mọ abẹ́rẹ́ gún dáadáa hmm. ní United Kingdom báyìí hmm. wọ́n jẹ́ five thousand seven hundred and twenty-two hmm. wọ́n ní àwọn míì náà tó jẹ́ pé ẹ̀ka ti ètò ìlera ni wọ́n wà ni wọ́n jẹ́ ọ̀jìnì ń bẹ tí wọ́n mọ̀ nípa ẹ̀ tán wà ní UK <laughs> àwọn yẹn jẹ́ one thousand five hundred and forty àwa ń produce wọn àwọn ń lò àwọn ń lò wọn lọ́wọ́. wow so manufacturer ni wá báyìí. ẹ ọlọ́wọ́ sànù wa. awa uh, alright. abọ́ ọ̀rọ̀ endsars ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn ti Vanguard ẹni bá sì rí ìwé ìròyìn ti Nigeria Tribune kà ojú ìwé kejì rẹ̀ ọ̀rọ̀ yẹn náà wà ń bẹ ibi tí agbẹjọ́rò tí ń jà fẹ́tọ̀mọnìyàn ni ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà ti sọ̀rọ̀ pé ẹ wo kò ẹ jọ ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà àtijọba ìpínlẹ̀ èkó wọn ò lè sọ pé àwọn kọ àbọ̀ tí ìgbìmọ̀ olùwádìí tó wádìí bí àwọn ọlọ́pàá ṣe ń fìyà jẹni àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Lekki Toll Gate ní ogúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 wọn ò lè kọ àbọ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà wọn ò lè pé àwọn wá kùdìẹ̀kudiẹ sí àbọ̀ ọ̀hún tí ó yẹ kí wọ́n ti tẹ́wọ́ gbà Fálànà nígbà tó ń sọ̀rọ̀ nígbà tí àwọn tó ń léwájú ẹgbẹ́ kan tí ń jà fọ́t ẹ̀tọ́ ọmọnìyàn tó pera wọn ní defence of human rights hmm. committee for defence of human rights tí wọ́n bẹ̀ẹ́ wò ní ìpínlẹ̀ èkó ibẹ̀ ni ọ̀jìnì agbẹjọ́rò ọ̀hún ti sọ̀rọ̀ pé ẹ wo ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa ó ní wọ́n gbé ìgbìmọ̀ olùwádìí kan kalẹ̀ ó ní ìjọba ìpínlẹ̀ èkó ń ló sì gbé kalẹ̀ gómìnà babájídé sanwóolu ń ló gbé e kalẹ̀ lọ́dún tó kọjá pé àwọn gbọmọgbọmọ tí wọ́n ń gbọ́ lórí ọ̀rọ̀ ọlọ́pàá fìyà jẹni ọlọ́pàá fìyà jẹni ọlọ́pàá SARS wọ́n dúnkokò mọ́ni yìí ẹ lọ ṣèwádìí rẹ̀ ó dà náà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ fún wa ní ọ̀nà àbáyọ sí ẹ kó àwọn nǹkan ìwádìí yín jọ kẹ́ ẹ̀ sì ṣe ìwádìí ọ̀hún kí ó gbópọn ó ní lẹ́yìn ìgbà tí ìgbìmọ̀ yìí ti wá ṣèwádìí tán wọ́n padà wá jábọ̀ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí làwọn rí ó ní ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fẹ́ gbé ìgbìmọ̀ míì kalẹ̀ ẹlẹ́ni mẹ́rin tí wọ́n sọ pé ìgbìmọ̀ ọ̀hún lẹ́ni tó jẹ́ bíi agbẹjọ́rò àgbà tó sì jẹ́ kọmíṣánná fún ètò ìdájọ́ ọ̀gbẹ́ni Mọ́yọ̀sọ́rẹ́ onígbàǹjo tí òun náà tún jẹ́ SAN yóò léwájú ẹ̀ pé wọ́n fẹ́ wo àbọ̀ tí ìgbìmọ̀ olùwádìí ọ̀hún jẹ́ inú àbọ̀ ọ̀hún ni wọ́n ti wá sọ ipò tí ìjọba ní ìpínlẹ̀ èkó tí ó dúró sí tàbí ntọ́ yẹ kí ìjọba ìpínlẹ̀ èkó ṣe ó ní wọ́n wá wá okọ̀ kan fún un wọ́n ní ká pè ní white paper ó ní kí ni wọ́n ń pè ní white paper gan Fálànà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ níbi tó ti ń tu ó ní ebi ìlànà ìṣàkóso tí àwọn kan tí wọ́n fẹ́ lò láti jẹ́ kí wọ́n kí ìjọba kọ́ mọ ipò tí ó wà lórí ọ̀rọ̀ kan tí àwọn kan ti ṣèwádìí rẹ̀ ní wọ́n ń pè ní white paper ó ní sọ̀rọ̀ white paper yìí ń làwọn kan tún ti wá ń sọ lábẹ́lẹ̀ pé àwọn kan ti ń tọpinpin rẹ̀ wọ́n sì ti ń fún ìjọba ìpínlẹ̀ èkó lọ́rùn pinpin pé ẹ wò ó ẹ dá gbogbo ààbọ̀ tí wọ́n ní wọ́n rí lórí ọ̀rọ̀ endsars ẹ dànù tíketíke Fálànà ní kọjọ́ ó ní ẹ wò ó àtijọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ kò sí kankan nínú àwọn méjèèjì tí ó sọ pé ohun tí gbìmọ̀ olùwádìí sọ̀hún àti ààbọ̀ tí wọ́n jẹun kí wọ́n dànù tíketíke ó ní ní kínni ó ní ẹ wò ó ilé ẹjọ́ nìkan ló lè sọ pé wọn ó da àbọ̀ òun nù ó ní tí n bá sì ní kí n sọ gẹ́gẹ́ bí ìrírí mi tóun ti ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ tó jọmọ́ ti òfin ẹ wò ó kò sí tó ń jẹ́ white paper nínú òfin lẹwa nàìjíríà nígbà tí òfin lẹwa nàìjíríà ò ti mọ ti ń jẹ́ white paper rí gbogbo ìgbìmọ̀ white paper tán kójọ òfin ọmọ wọn kọ wá tán ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. it's okay wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP nǹkan tí ń hó ẹ̀bọ̀ ń bẹ̀ ẹni tí í ṣe alága gbogbogbò fún ilé lásìkò tá a wà yìí iná ló mà kọ ìwé ìpè tọ̀ àwọn owó kan wà tó jẹ́ pé wọ́n ná lórípò ṣùgbọ́n bí wọ́n ṣe na àwọn fẹ́ mọ́ ẹni tó ti fìgbà kan ànárí jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú ti PDP yìí kan náà Okwesiliesi Nwodo ń lọ sọdúnmọ́ ẹ̀ pé eleven point eight billion naira ó ní bílíọ̀nù méjìlá ó dín ìgbọ̀jẹ̀ méjì ń lòun fi sí orí ipò òun lọ́dún 2011 ó nígbà tí wọ́n yọ òun kó ń bẹ̀ ṣùgbọ́n owó ọ̀hún ó pòórá làbá sì mọ bó ṣe rìn ó ní lẹ́yìn ìgbà náà alága míì ti lọ ó ti dé ṣùgbọ́n o ìdé tí ìyọ́ṣà ayo tí ó débẹ̀ yìí ló sọ mọ̀ gbangba gbangba yìí pé bí ẹgbẹ́lẹ́mọ̀kó tó lọ bíi bílíọ̀nù méjìlá ó dín ìgbọ̀jẹ̀ méjì ọ̀hún ṣe rìn àwọn gbọ́dọ̀ mọ̀ gbogbo àwọn alága tí ọ̀rọ̀ sì kan gbọ̀ngbọ̀ngbọ̀n kí wọ́n tètè lọ ké sí wọn lẹ́yìn ọ̀sọ́kà kí wọ́n wá ṣàlàyé bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bẹ́ fún ìjọba àpapọ̀ ìyún báwọn àwọn gédégbé. ìròyìn tó wà ń bí yóò dùn ìyẹn nu olójúwé kẹfà ìwé ìròyìn Vanguard wọ́n ní àwọn ajínigbé hmm. wọ́n gbé ọmọ ọdún mẹ́ta wọ́n wá ń béèrè lọ́wọ́ àwọn òbí rẹ̀ pé mílíọ̀nù lọ́nà ogún ni wọ́n fi dóòlà ẹ̀mí ẹ̀ ó dá o níbo ni wọ́n ti jí gbé wọ́n ní ìyá ọmọ ọdún mẹ́ta yìí ń tòde bọ̀ àwọn tó wà nínú ilé sì ṣí géètì fún ìyá wọn eh. wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ajínigbé yìí lẹ́yìn tí wọ́n fi nǹkan bojú wọ́n gba gbogbo dúkìá tán lè gbà lọ́wọ́ ìyá tóun fẹ́ wọlé lẹ́nu géètì wọ́n sì jí ọmọ ọdún mẹ́ta gbé aago mẹ́jọ ọ̀rọ̀ lẹ́ni kì í ṣòru o ni wọ́n ní wọ́n jí gbé wọ́n wá ń béèrè pé kán fún àwọn ní mílíọ̀nù lọ́nà ogún káwọn dóòlù ọmọ ọdún mẹ́ta ń bẹ lójú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard kọ́lọ́hún ṣàánú wa. lórílẹ̀‐èdè Nàìjíríà ń bọ̀ láwàárín sí báyìí ọ̀dà ẹja lọ sí ìrìn àjò ìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ wa kan tó ń rìnrìn àjò kúrò lórílẹ̀‐èdè nàìjíríà lọ sílé òkèèrè. à ń lọ libya lọ libya à ń lọ libya lọ libya. àwọn ọmọ wa kan rèé o tí wọ́n lọ sí libya àwọn tí wọ́n gá sí ọ̀hún wọ́n ń lọ bíi ọgọ́jọ ó dé díẹ̀ níye ṣùgbọ́n lára àwọn tí wọ́n wá ń dé kálukú wọn ló bẹ̀rẹ̀ sí wá mẹ́rún <coughs> gègé tí wọ́n ń bẹ̀ lọ́wọ́ tí wọ́n sì ń kọ àwọn òròyìn ìṣẹ̀lẹ̀ ńlá alágbára sílẹ̀ lórí kí ló lé wọn lé lọ sọ́hún kí ni ojú wọn rí lórí ìrìn àjò ìgbà tí ọ̀kan sọ̀rọ̀ láàrin àwọn ìṣọ̀wé tó ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n kó dé láti Libya lánàá lélẹ́yìn sọ̀rọ̀ ọmọ ní Azizat ó ní hmm, bí òun ó ṣe wọ ilé kọ́kọ́ ni wàhálà fún òun ǹjẹ́ kí ló afa sábà bí ọ̀rọ̀ ó ní tí wọ́n bá ń sọ pé prodigal son òun gangan ni wọn bá máa pè bẹ́ẹ̀ ìdí àti túmọ̀ sí ni pé òun tán bàbá òun ìgbà tó ń sì tán bàbá òun òun gba mílíọ̀nù kan ó dín igba náírà eight hundred thousand naira ń lòun fi ọgbọ́n ẹ̀tàn ń lòun fi gbà lọ́wọ́ bàbá òun lòun bá gbéra pa lòun ya dànù hmm. Libya ya papapa òun dé Libya tán òun kábàámọ̀ rẹ̀ hmm. òun wá dé báyìí àti wọlé ó wá di nǹkan o. Oh, àbọ̀dé Libya eh, eh, ọba ìrèdè o kọlọ́wọ́ ṣàánú wa ọ̀kan náà tún wá sọ̀rọ̀ ń bínú wọn ó ní kẹ́ ẹ mọ̀ wo nígbà táwọn ń lọ sí Libya wọ́n jẹ́ àwọn gbé lọ́nà wọ́n fi tìpátìkúùkù bá àwọn lájọṣepọ̀ ó ní ìyàpọ̀ wa jẹ pọ̀nmọ̀ pọ̀nmọ̀ pọ̀nmọ̀ sáwọn lára wọ́n ní experience òun rèé o èyí ni ìrírí mi eob hmm. hmm. ọlọ́run ràn lọ́wọ́ <laughs> bá ti rí kẹ́hìndé rẹ̀ láyé nǹkan ọ̀yà ẹ̀ àwọn ọmọ ìwá sórí let's talk about it. ọ̀tẹ̀ ṣídà èrò ìkànnì lójú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà Tribune níbi tí ẹni tó jẹ́ alága àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà tá a mọ̀ sí INEC Professor Mahmood Yakub ti ní ẹni bá ṣètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà tó bá móríyè ẹja gbóṣùbà fún un ó ní orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún lọ́wà níwọ̀ oòrùn adúláwọ̀ ó ní bí a bá ṣètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà nìkan ó kárí orílẹ̀-èdè mẹ́rìnlá míì tó kù wọ́n ní nítorí tá a bá wo iye àwọn èèyàn tó máa ń forúkọlẹ̀ fún ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà ní gbogbo orílẹ̀-èdè mẹ́rìnlá yòókù orílẹ̀-èdè nàìjíríà sì ń fi mílíọ̀nù mọ́kànlá ju gbogbo wọn lọ